أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من عمده ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته A dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. Bákan náà la tọrọ àlékún rẹ̀ kí àti ìjẹ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ìkẹ́ àtijọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́ bí iléyà 1446 bó ṣe ń ku ọjọ́ péréte òní ní Sunday ó ku ọjọ́ márùn-ún sọ́jọ́ mẹ́fà ọjọ́ tọ́ǹdé òun ni wọ́n gun àràfà gbogbo àwọn táwọn ọ̀bà sí ní hajj wọ́n fẹ́ ká gbá àwẹ̀ abẹ́lọ́ kó ṣe rọrùn torí gbà wọn bí ànábì wa sallallahu alaihi wasallam nípa àwẹ̀ tí wọ́n ní ká gbà ànábì ń di oyè pé yukafiru sanata yìí màbúyátàn wà mustaqbala. pé ọmọ ra ẹ̀sẹ̀ ọdún méjì ìdánù ọdún kan sẹ́yìn ka kan tó ń bọ̀ kódà kéèyàn onínáwó nìkáì kó nínáwó ìṣúná ọmọ ìjọ yẹn kó gbìyànjú àti gbàgbé torí ẹ̀ẹ̀kan lọ́dún ni títọ́dún ìgbé ilé bọ́ òtúndọ̀dún ń máa ìfẹ́ kí àdírẹ́sì ọkọ̀ kọjá lẹ́tà Islamic rulings on عيد Adha and slaughtering. Fẹ́rí bí wọ́n ṣe ara ní àfọ̀rọ̀ yẹn, nǹkan ní aṣọ pọ̀, ṣùgbọ́n a gbìyànjú àti mánéèjì ìwọ̀nba àsìkò. A fẹ́ gbéyẹ̀wò gangan ní ní í ṣe pẹ̀lú ọdún iléyá. Ní dẹ̀ ní í ṣe pẹ̀lú ọdún iléyà pọ̀ ọ̀kan nínú ẹ̀ gangan ni ubi hiya ubi hiya ẹran tí a máa ń pa ẹran ọdún tá a pa yẹn tá a fi máa dúpẹ́ fọ́lọ̀ ẹran ìjọsìn ara ń tó sínú ni lílọ kírun ìdí ara ń tó sínú ni àwọn gbólóhùn Allahu akbar Allahu akbar tá a máa ṣe ìjọ́wò ní ọ̀parí ara tó kó sínú ni. bóò láàṣẹ pín ẹran léyà wa bóò láàṣẹ pa àwọn àdájọ́ wò lọ́rọ̀ mẹ́ran léyà ara tó kó sínú ni. ṣùgbọ́n àfòkọ́ọ̀sì púpọ̀ jù lórí alẹ́ obìnrin ẹran léyà àtàwọn tọrọ mọ́ a wà sọ̀rọ̀ nípa ọdún gangan nínú àwọn nǹkan míì páàtó sọ òun náà ni almunkarot asnaa idil adaha àwọn nǹkan tí kò dáa àwọn forbidden practices àwọn nǹkan tí ọ̀dà apá máa ń ṣe lásìkò ọdún pàápàá tí ń bá mọ ibòmíì lágbàáyé ọmọ Yorùbá á là ń sọdún á sì tún máa kọ lẹ́tà sí ìdùnnú ọlọ́run lásìkò tó yẹ ká máa wáyọ̀ ní ọlọ́run làwọn kan wà ní pé tó àwọn ń sọdún ní o àwọn gbé disco party kankan lẹ́wọ́ ọkàn àtòbí iye owó tẹ̀ ìwọlé rè ẹ wá máa ṣe ìsìnáwó àsìkò làwọn tí máa ṣe jẹ́bìsì pánì wọ́n wà pa ẹ wà láwọn ya dẹ̀bà náà wọn ò bá ní sùn kì í ṣe pé ń dirun wọn kó wọn wọn máa di sùkú o wọn àti kọ̀lẹ́sẹ̀ o jẹ́rì pánì àwọn arun tí ọ̀bá tọ́lọ́run nọ́mbà wọn ìyàwó wa ṣe nọ́mbà wọn obìnrin wa ṣe kìí ṣe kírísẹ́lì náà ṣe fún ọlọ́run jásìkò ọgbà mi ẹjẹ́ sì tètè bẹ̀rẹ̀ torí nù mi ò ní dọ́kì mọ́ débi almunkarat asna a eidel adaha àwọn nǹkan tí ọ̀dà tá a máa ń ṣe lásìkò ọdún bíi kánífà kankan ó fẹ́ tó mẹ́wàá a sọ̀rọ̀ kéékèèké lórí ẹ jẹ́ ń sáré gbé láti ibi ẹran iléyà gangan fẹ́ẹ̀rẹ́ ẹran iléyà ara ń ti jẹ́ ọdún gangan òun lẹ́ran tá a fẹ́ pa ẹran tá a sì fẹ́ pa yẹn rèé ẹran kan ni tó jẹ́ pé a máa ń pa láti fi súnmọ́ ọlọ́run ọba àlekè ọlá àwọn àfáà máa pè ní obèṣúyà sáàfù hamza yẹn ní dómọ̀ ọlọ tọ́ba tó wùwà afúnlẹ̀fún ní kẹsọ̀rọ̀ kọjẹ́ ibrahima tọ́ba rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ kò sí kéwú ibrahima ṣùgbọ́n ìtọ́kọ́mọ̀ ní udihia udihia ẹran tá à ń pa gangan tọ́ba sì wọ̀ pé ní dọ̀híjà pé ní kí ni o dọ̀híjà ẹran tá à ń pa fọ́ ó kọ mẹ́ta tó kọ́mọ̀ nǹkan máa ń pè náà udihia ibrahima àbíkẹ́ ni o Afa níta bá wá gbọ́yé jẹ̀mọ́ tá a fẹ́ mọ kí ni àlàyé tó yẹ ká gbọ́yé inú tí àtàtàlàyé tí mo ṣeun òun ni mo mú dání ìṣubúlù sàlá ṣẹ́rí gbùlúgbùlù mọ̀rọ̀ mo kẹ̀ máa mà mú dání ó yẹ kí n ka àwọn nǹkan bẹ̀ tó pọ̀ ṣùgbọ́n kò lè fásitì àwọn ìta ti ara wò níwọ̀nba àmọ́ ara ṣàlàyé ẹ̀ kọ́lọ́n kó tọ́ wa sọ́nà. fẹ́ẹ́ ẹran léyà yìí tá à ń pa láti fi súnmọ́ lọ́n láti fi jọ́sìn fọlọ́n ọba àlekè ọlá à ń pa ni takọ́rùbà nílọ̀lọ́yí tààlà fi àyàmì nàá à ń pa láwọn ọjọ́ ọ̀gbùnran àwọn ọjọ́ kí la pè jẹ́ mọ́ o ọjọ́ ọ̀gbùnran lẹ́ni tá a fi ń wá àsùnmọ́ lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá. àwọn àfáà ní kí la wá ń pa wọ́n ní ntàǹpa náà ni mímbà yìí mọ́tì ẹranko kan lọ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa àwọn ẹranko kan tó jẹ́ pé nìkan ló wọlé yá yá mọ́ lẹ́yìn wọn ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ìbá àjagun ẹlẹ́kejì albakor màálù ìbá àjakọ ìbá àjabu alikabusu alagọ́nàmù almaazu ọ̀nbẹ́nu àwọn àfa àtàpín sí méjì ọ̀dẹ̀bẹ́nu àwọn àfa àtàn ní kàtígórì kan náà ní gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ ń ṣàlàyé ẹ̀jẹ̀ ń lo àwọn àfa àtàpín tán lẹ́ran mẹ́rin lọ́wọ́ léyà ràkọ̀mí tẹ̀lé kó wa wà aládàáni yana kanu akọ abo màálù ìran kanu agbo sọ̀rọ̀ abo rẹ̀ la máa ń pè ní kéde o àgùntàn ya, èyí tó sì kẹni ni ewúrẹ́ tọ́ba jẹ́ abo lọ́dọ̀ la máa ń pè léwúrẹ́ tọ́ba jákọ́ la máa ń pè òbúkọ nílẹ̀ haúsá ọmọ ìyá rẹ̀ ni mùsòrò irú bíá mùsòrò bí mùsòrò náà ń pè o ẹ̀bẹ̀ tí wọ́n máa ń ga tọ̀dọ̀ wá lẹ̀ Yorùbá máa ṣe kí o sẹ́wárì àti mùsòrò àtewúrẹ́ àtabo àtakọ àgùntàn àgbò gbogbo àwọn ẹran àwọn àáfàá káwọn kún iye kan náà nínú ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ míì wọ́n pín wọn sí méjì torí ìdájọ́ wọn tó yàtọ̀ gbà bá bá lọ nípa ọdún mélòó ni kéwì òun ni wọ́n á pé so láti wọ́n fọwọ́ problem ẹ̀jẹ̀ ara kí n sí mẹ́rin làkúnmí akọ àbábo mọ̀rọ̀kọ̀ clear màálù akọ àbábo mọ̀rọ̀kọ̀ clear àgbò àbágùtàn ó clear òbúkọ àbẹ̀wúrẹ́ mẹ́rin la pín síbà lẹ́yìn ẹranko mẹ́rin yìí kò tún sí ń tọ́wọ́ léra mọ́ tí tọ́kì tí wọ́n bá ń ta tọ́kì ní two million tọ́kì náà tó bí o kọ̀ wọlé ya tẹ̀ bá kẹ̀pa ẹ̀jẹ̀ ẹran lásán ni mo rò bóyá òye ṣékìn ṣékìn kọ̀ ya ẹlífáǹtì kò igala yá ìgalà kò wọlé yá ẹtù òdèjẹ ẹlẹ́sẹ̀ òsùn kò pé á tẹ̀sí mọ́ wà àná mo mú ẹtù kan láàyè mo wá dè mọ́lẹ̀ ẹ̀ fi pàlẹ́ yá lọ́la kò wọlé yá ẹran tó wọlé yá rè tọ́lọ́wọ́n bá lè kí ọlá tó yọ̀ǹda fún wa ẹ̀jẹ̀ akọ́kọ́ ọ̀bẹ torí wọn lásìkò tí mo ní ọ̀pọ̀ ibi tí mo ti lọ́pọ̀ gan sọ ẹ wá rẹ̀ràn léyà yìí gangan màṣẹ̀rọ̀ ìyá tù ha mashru'iyyatu al-idhiyah bí sẹ̀rí àṣẹ faramọ́ pé aláàgbọ́dọ̀ pẹ̀ràn léyà torí pé ní Islam sẹ́rí mò ń sọ fún wa ìwọ tó o bá jẹ́ mùsùlùmí ìwọ lọ́lọ́run ṣe lóore jù èmi tí mo jẹ́ mùsùlùmí ọlọ́run ṣe mí lóore ju bí lọ ní àtọ̀jẹ́ kèfèrí lọ èmi ò tí ì rí pásítọ̀ tó sọ ẹ̀kọ́ wo lọ́rọ̀ mọ́ ẹran Christmas Christmas gòsì náà báyìí kèéfé lànà Jésù ìwà nǹkan lásán ni àwọn Jehovah weekend wọn èsè Christmas ẹ̀kọ́ wo lọ́rọ̀ mọ́ Christmas wá sọ irú adìẹ wo lápá ọdún mélòó ni ó pè ta ni ó pa ó kọ́ wo lẹ́ẹ̀fì pa kọ́ sẹ́kọ̀ọ́ kankan ẹ̀kọ́ wo lọ́rọ̀ mọ́ Easter irọ́ lásán lórí irọ́ ṣé Jésù tí òkú ni ó jíǹde Jésù òkú tó ti yẹn nígbà yóò jíǹde so ẹ̀sìn tó lẹ́kọ̀ọ́ ni ẹ̀sìn wo Islam ìwọ́ bèrè ẹ̀kọ́ wo lọ́rọ̀ mọ́ nílọ chọ́ọ̀chì àtẹ̀wọ́ mélòó lè yàn pa tọ́ba jáwọn ẹkún mélòó lẹ́sùn ìjọ mélòó lẹ́jọ tọ́lọ̀ wọn gbà wọlé gbogbo táwọn èèyàn tó tí ọba ti lẹ́kọ̀ọ́ ìlànà ní lọ́dọ̀ ọlọ ẹ̀ sàlẹ̀ alhamdulillah wà láì tọ́ ọba gádà tó ní òjò wa lọ sínú lọ sínú ọba kú bẹ̀ ṣe pọ́wọ́ náà nìkan ó náà à ń

láàrin 99 sí 100 ọdọ̀ di kéfì àáfà wa ló sọ̀tàn yẹn fún wa lóògùn state ló ti ṣẹlẹ̀ ọlọ́mọdé àdápadà sí ibu ogun tábí ara ọmọ pàtẹ́wọ́ táàmù pé jésù lọ́lọ́ táàmù pé òkè ìbàdàn lọ́lọ́ táàmù pé ọ̀ṣun òṣogbo lọ́lọ́ táàmù pé ọlọ́mọdé ọ̀pá wa táyé kú. ìsìláàmù nìkan lẹ̀sìn tọ́lọ́run yọnu tó róhùn ló ní lánàá ìló lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan yòókù ìranù lásán ni ẹ̀kọ́ bá a ṣe ń kírun wa wọn bí ọdá kó kíráka mẹ́jọ ń ṣubú yìí wà lẹ́yìn ọ̀run kó kí òní ìrùn wọn àbẹ̀ bí ọ̀dà kó kí méjì ní zuri tèso ní àjò ò nírun wọn àbí ọ̀dà kó kí mẹ́fà ní mọ́gbíbì kó fẹ́ dọ́gbù rẹ̀ wà láì ò nírun ẹbí àwọn èèyàn ẹ̀kọ́ ọ̀dà sọ̀kẹ́ yọkan nínú ìlànà kìrìtẹ́nìtì tó lẹ́kọ̀ọ́ kò fẹ́ yọkan téèyàn bá dìbò ẹnu kìrìsìtẹ́nì kílẹ̀ kọ́ ọmọ ẹ̀nà mélòó lẹ́pàá fọmọ ọkùnrin mélòó lẹ́pàá fọmọ obì ẹ̀ sàlẹ́mùsìlì láì ní gbogbo nǹkan wọn tó jẹ́ ìsìláàmù ilé ibi tí wọ́n ti rí pẹ̀lú àwọn mùsùlùmí ń gbà míì àwọn kan jẹ́ pé àwọn èèyàn náà ti bọ̀nú ẹ̀sìn kìí sáré ẹ̀sìn ṣùgbọ́n tó bá jẹ́sìn ó gbọ́dọ̀ ní ẹ̀kọ́ a gbọ́dọ̀ rí pé ọlọ́run ní aṣẹ ànàbì ní aṣẹ ọdún iléyá ọlọ́run ló fẹ́ aṣẹ ànàbì náà fẹ́ aṣẹ àwọn àfọ àlọ́lọ́wọ́ bá ń sọ ọ́nù sọ́rọ́tù lè káwọ́ sàlùkì fàṣọ́lì lè rọ̀ bíkà wà ní ha fàṣọ́lì lè rọ̀ bíkà wà ní ha àwọn onímọ̀ wọ́n ní tọ́lọ́wọ́ bá ń sọ fún wa ní ìpèrè ànàbì sọ́lì lè rọ̀ bíkà lọ́ọ́ kírun ọdún lọ kí fọ́lọ́wọ́n bá rẹ̀ wá ní ha kó dẹ̀ gún ẹran léyà wọ́n ní almuradu bí i al'udhiya bada salatil eid al'udhiya bada salatil eid lọ kírun yìí di fọ́lọ́ lẹ́yìn ìgbà náà wá ń kọ́ kọ́ pa ẹran iléyà sórí àbí òye kọ́lọ́wọ́n bá lékè ọlá kó kọ́ wa lọ́wọ́ ẹ̀rí kan nìyẹn táwọn onímọ̀ tí wọ́n lò fóònù kan ní wọ́n lọ́gbà ẹjọ́ ẹjọ́ bọ́dọ̀ bá ń sọ bùwà kan bá nípa torí ọlọ́run tàbí kọ́ wọn silent. anábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú àdìjà afọ àwọn àna sọ̀rọ̀ ọlọ́ba ni yọnu sí wọn wọ́n ní bọ́ ànàbí sọ̀sọ́lá bí kàbíṣẹ́ amlahain akọ̀rọ̀nàyì wọ́n lánàbí pa ẹran àgbò àgbò méjì nínú rìwáyà míì ó tún wà ń bẹ̀ wípé irú ẹran tánàbí sọ̀lọ́lá àlọ́ sọ́lá ń pa ẹran tó jẹ́ pé tún sanra ni kèé ṣe kan lásán tó wá anabi sallallahu alaihi wasallam ó pa àgbò méjì tọ́já sí wípé àgbò yẹn ṣe kí ni jàmọ́ o àgbò yẹn sanra àgbò yẹn wá jẹ́ funfun torí pé tó bá ní àmùlà haini àwọn àfáàjì oye wa pé n ti ń jẹ́ bẹ́ẹ̀ ni tó funfun só ti yé bá ní ìsìn àgbò tó funfun ṣùgbọ́n rí wáyà mi gbé wá pé bíi dúdú báyìí ọ̀nbẹ́ ń bi àárín ojú àtẹnu ẹran yẹn ṣùgbọ́n táwọn fẹ́ lòdì ni pé ànábì àsálà ọpa iléyà dọ́ha ọpa iléyà pẹ̀lú àgbò méjì tó sanra méjì tó tóbi tó jẹ́ funfun àkàrọ̀nẹ́yìn ó tún ní wo ó tún ṣe kí ni ó tún ní wo lẹ́nu tí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tí wọ́n pa ẹran tó níwo dáadáa òun ni so nínú ìwáyà tí yàwó Aisha nìyẹn ó ní ìyàwó àìsàn sọ wípé rọ̀bí àwọn àní àkọlọ́mbà ní kẹyàwá wọ́n ní kánòsí àsálà ìdá àrọ́dà àyùdọ̀ híyà ìṣtàrọ̀ kàbùṣẹ́ìnì àbùìmẹ́ìnì sẹ̀mìnẹ́ìnì akọ̀rọ̀nẹ́ìnì amúlàháìnì jama ìròyìn bi mẹ́rin nù ìròyìn mélòó ta Muhammad ìyàwó àìsàrà ànàbí tó bá ti fẹ́ ya ìṣtàrọ̀ ànàbí ọlọ́ọ̀rà àṣekà lọ rẹran léyà ẹran ìjọsìn ni kìí ṣe pẹran náà la nífẹ̀ẹ́ tó tó bá wọn èló wọn ń tẹran lọ́jà téèyàn kẹrẹ ẹran ten thousand twenty thousand gbóná ìkókò ìfàásùn ọkùn ìsìn tí kókò ọbẹ̀ ó ṣe kí ni o tí ó sọ̀ ntàn ṣùgbọ́n ẹ̀wọ̀ ẹran léyà ìkèé ṣètòrí oúnjẹ tá a fẹ́ jẹ àfi ń wà lónú ọlọ́run nígbà tí kan àwọn ọ̀tá ọlọ́run lágbàáyé ó láwọn mùsùlùmí ó ní wọ́n ń wé ìfì ẹran láàrin ìjọ díẹ̀ ẹnìkan wá ń fi rọ́dù fún pé àwọn mùsùlùmí ò fẹ́ràn ṣòfò wọ́n pa ẹran tí àwọn olùsí ọ̀jẹ̀ lágbàáyé ṣùgbọ́n ẹran táwọn òtẹ́ẹ̀lì ńláńlá tí wọ́n ń pa lágbàáyé tí wọ́n ń wé tọ́jẹ́ pẹ́yìn olówó nìkan lẹ̀ ń lọ rà èèyàn lè ẹran seventy thousand níbi tí ó ti jẹun yóò sì jẹ ìtí òní jẹun twenty five lọ wọ́n dá yòókù ni mùsùlùmí ọ̀dẹ́ran nù àwọn èèyàn wọ́n á ni o olosi ẹran ẹran tá a fi ń sin lọ́hùn ẹran tá a fi pé gbogbo ọdún kan ọgbọ́dọ̀ kan fún yín jẹ̀mọ́ àbúṣe òkè èèyàn yorùsì tó tẹ́lẹ̀ yá náà tàn kan fún kódà àwọn tí ọ̀pọ̀ ẹran gbà ní ẹran wọn a máa ṣẹ́kù ju <laughs> àwọn tá a pẹ ẹran lọ ọlọ́run àbìmẹ́ì tí méjèèjì tóbi sẹ̀mìnẹ́ì tọ́sára tó yíran mọ́ra ọlọ́mbọ̀ aláṣìírí mọ́jà mọ́ra ẹran tí wọ́n pàlú ẹ ẹran tó tóbi tọ́sára lọ́yẹ ká mọ́ra àkọ̀rọ̀nẹ́ì tó yíwo mọ́rí gidi àmlàháìnì tó jẹ́ funfun ó lẹ́nu tánà bí máa fi palẹ̀ yá mu sẹ́ẹ̀sìrì àbìmẹ́ì méjèèjì tóbi sẹ̀mìnẹ́ì ọ̀sára àwọn fat ram tànàbí máa ń pa àkọ̀rọ̀nẹ́ì ẹran tó ní ọ̀nù tó jẹ́ kó níwo amlahain tó tó jẹ́ funfun ọlọ́run bá ní kí ànábì sallallahu alaihi wasallam àti gbogbo àwa tí ọlọ́run bá fún lárísìkì ìwé ẹ̀rọ tí ká máa pa tó jẹ́ pé ọ̀sánra ó tóbi ó níwo dẹ̀ ó ní funfun funfun yẹn wá rè dúdú díẹ̀ díẹ̀ lè kí ni o ó lè wà bí ọwọ́ ojú ẹ̀ tọ́lọ́run bá bóyàn láti rí bẹ́ẹ̀ ẹni tí ó bá rówó ra ètò tóbi tọ́sánra ètò wọn náà bá rówó lọ ṣe kí ni o lọ́ra àwọn àfáà lọ́wọ́ á dáa púpọ̀ kéèyàn bá lè máa pa méjì ẹni ọlọ́run bá bò láti ànábì pa mélòó jàmọ́ ó máa ń pa méjì rìwáyà míì tó gbé wá pànàbì sallallahu alaihi wasallam ó lóun pa eléyìí fún ara òun àtàwọn ará ilé òun eléyìí mọ pa fúnra mi àti tá ní o àwọn ará ilé yìí ìkejì mọ pa fáwọn mùsùlùmí tí wọn ní rówó pẹran tí èbíjọ ìgbèjì ọlọ́run bá ní kànábì wa Muhammad sẹ́ráwá tá a bá jẹ́ leaders we shouldn't be selfish ìwọ tó ọjọ́ kọ ìyàwó leader ni ọ lórí ìyàwó àtọmọ rẹ mọ́jà ládàá nìkan jẹ́ ìwọ lọ ra aṣọ gidi fún léyà ọ̀ra bàtà gidi ọ̀ra fìlà ní ninety thousand owó láwà ní ńlá o tún ra líkì ń bà ọ̀rẹ́ wa tó ra pàfúùmù pàfúùmù twenty nine thousand five ọwọ́ ara ní kíyàwó ìyàwó méjì ọmọ bíi mẹ́jọ kan máa ní èjì seventeen five kan lọ wá sọ sáfẹ́ẹ̀tì kan ra gbàgbé. èèfé enyere rè èèyàn bú ni ọ. Ànábì tó rántí àwa a ní rówó pẹ̀rẹ̀ nínú ta ni o. Ànábì ọmọ fi ọkùnrin kan bọ̀ àlejò àwọn jẹ́ra ṣùgbọ́n àá ṣe nǹkan mi. ara àwọn rẹ níbi òun ṣe súnà rẹ òun nífẹ̀ẹ́ rẹ pọ̀ inú mi ó dùn. dìmọ̀ kí n kí ìfẹ́ so làwọn àfáà ṣe sọ nípa pé nígbà tí kọ́ ni pé mọ̀ṣọ̀rọ̀ ìyà ṣẹ̀rí àfẹ́ká kí ni o kápá kí wá ní hukumul udhiya kí ni ìdájọ́ ẹ̀ jẹ́mọ́ sẹ́ ń bá mi lọ sẹ́ẹ̀rí ìdájọ́ ẹ̀ lọ méjì náà làwọn onímọ̀ sọ àwọn kan lọ́rọ̀ èèyàn ni àwọn kan ní súnátù mu'akkada tó nífẹ̀ẹ́ máa rojọ́ ìṣù ti ń bẹ́ẹ̀ bí ilé twenty pèsè ìtì máa mú kọ̀ọ̀kan kéékèèké jẹ́mọ́ sẹ́ ń bá mi lọ àtìyànjú ìtumọ̀ ìrànlẹ́ra bó ṣe jẹ́ pọ́lọ̀ ń ṣe lófin àtànàbí rẹ̀ àti ríbáwọn kí wá ní ìdájọ́ ẹ̀ ọ̀rọ̀ méjì náà ni àwọn kan nú àwọn onímọ̀ wọn lọ́ràn yẹn ní kápá pa ẹ̀ràn léyà ọ̀ràn yẹn ní o ẹ̀ràn léyà gbogbo owó tọ́lọ́ ń bá ti lè fẹ́ alimofil ọlọ́run ní kí nǹkan rọrùn fún ọ̀ràn yẹn ní ọ̀rọ̀ kan nù ọ̀rọ̀ kejì ni pé súnà tó ń mọ àtàdà tó ń súnà tó ń pé súnà ta kápá ni tẹ́tọ́ lọ́sẹ̀ nǹkan kan súná túmọ̀ akádà ó ń súnmọ́ ọ̀ràn yẹn àbúrò ọ̀ràn ni. wípé gbogbo òwò tó ọba ti lówó lọ tọ́lọ̀ ọba àlékè ọlá tó ní kọ́rọ̀ ọlọ́run ó yá kí lọ fẹ́ máa ta àwọn sí i. tọ́lọ̀ ò lè bá àdánwò tó di ẹran lọ ara kan tí ọ̀rẹ́ gangan tó tí ọ̀rẹ́ ìyàwó rẹ̀ tí ọ̀rẹ́ ọmọ ọlọ́run lè bá àdánwò ní níbi nǹkan téèyàn lò jẹnẹrétọ̀ lè dàrú tó ní pé ninety five lẹ́ lò wọ́n ti ní pé rédíò kan bá rù seventy five nígbà bá jẹ́ owó nǹkan tó bàjẹ́ gan ó ti lé ní two hundred thousand ọlọ́mọdé òjò lè rọ̀ tí ó sì pàánù léèyàn lọ sí à àti bọ́ bò láwọn àsun báyọ̀ lọ ya ìsáré lọ ra ju àfa àpéyàn lọ ra ju ẹyẹ ní àwọn igi tẹ́lá yóò three forty five thousand ọlọ́mọdé arábẹ̀rù wà láì ẹni tí ọ̀mọ́ rí kó tó dájú bẹ́ẹ̀ líle láì fún torí náà ẹ̀mọ́jà máa sàkóso lọ́wọ́ ọ̀rọ̀ méjì nu àwọn kan lọ́ràn yàn nínú àwọn onímọ̀ gbogbo wọn náà lẹ́rìí tí wọ́n lò àwọn kan dẹ̀ ń sọ wípé pẹ̀lú bá a ṣe wo bá nàbí ṣe pa súnà tó ń mọ̀ àkàdà tó súnà tó ń mọ̀ àkàdà wọ́n ní súnà tá a kan pamọ́ ni kí ló jẹ́ ká sọ bẹ́ẹ̀ lókè sọ̀rọ̀ yẹn a ti rí àwọn ọdún kan rí táwọn sàábé ńláńlá tí wọn ò fẹ́ràn bí Abubakar Siddiq ẹ mọ̀ bí táwọn abubakar ọ̀pẹ̀rán tó ti yé bá ní ìsìn ọ̀pẹ̀rán kìí dẹ̀ sóhun nìkan tó ti yé atọ́jọ́ pé sàábẹ́ mi náà ọ̀pẹ̀rán lápẹ̀rẹ́ ń sìn nínú àdìsí tí mo sọ pé ní ìsìn tó ń bẹ́nu àfọ́ àmùsọ́nà bàbùrọ̀zá kan gbà wá ìmọ̀n báyà àti náà gbà wá ìkànnù àwọn tàbí ó ní pé rọ̀ àìtú àbá bakiri àbúsọ̀rọ̀ ẹ̀hà olóhùn rábùbákiri wà umar àti umaru wà má yù dọ̀ṣìyà wà má láwọn méjì ọ̀pẹ ẹran jẹ́mọ́ àwọn òṣè kí ni wọn ò pẹ́ ẹran. àfọwọ́ àbúmọ̀ sọ̀rọ̀ àlàǹsọ́ nínú àwọn sàádé ó ní sẹ́rí ní làádáwùlà àdàhà wà ní ìlàmú òṣèrò màkàfàtà àyàrọ̀ jìrá ní anáwó hatmon alay a rí inú àwọn sálàbù náà àwọn sàádé ó nígbà míì máa fẹ́ràn léyàlẹ̀ mi ò ní pa wà ní ìlàmú òṣèrò mo sì lówó lọ́tọ̀ yẹ kí n fi ẹ mọ̀ tẹ̀mí sẹ́ẹ̀kì o kì ṣe pé mo já àwọn sọ́lọ́run o kí wá ní tí ọ̀jẹ̀ ń fa mọ̀ ń bẹ̀rù káwọn aládùúgbò mi máa rí pé ọ̀ràn yẹn ni mo gbọ́dọ̀ pẹran kọ́mọ àjẹpọ́dún tí bàbá pẹran wà ní ah, aláàjì yẹn pẹ̀lẹ́ wọ́n lẹ̀ pẹran lọ́dún yìí ah, ẹnu ọ̀bẹ ń ẹgbẹ̀lẹ̀ tí ọ̀wá sí ah, ọlọ́run là wá o <laughs> wọ́n àbọ̀ ọmọ kú fún yẹn ni <laughs> àbádẹ́wò kan <clears throat> ó ti ṣẹlẹ̀ provider school èmi òbí kan sì pè mí ustaz ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ lórí fóònù ìyẹn àwọn student mi lọ́gbà lérò òun ẹ mọ̀ pé wọ́n wọlé next two weeks mo ní ká mọ̀ jà apẹran tó ti yé kán sì máa ra aṣọ ẹ mọ̀ pé wọ́n ṣe méjì mẹ́ta mẹ́rin tá a bá ti wọlé nílé sanwó school fees wọn wọ́n ra yúnífọ́ọ̀mù tuntun èsì ọ̀rọ̀ bàtà wọ́n bá ń sọ kún pé mo gbọ́dọ̀ pẹ́rẹ́ mo gbọ́dọ̀ bá wọn ra sọ ẹ bá wọn sọ̀rọ̀ ohun torí tiẹ̀ náà ni o. sọ̀rọ̀ pé ní ìsìn ọ̀ràn yẹn ojúlówó tí ò sì tì láàfù bẹ́ẹ̀ ni ká náwó lórí ìyàwó àtọmọ. ìtì lábẹ́rẹ́ rẹ̀ yá pé súnà ni ọ̀ràn yẹn ni ẹgbọ́n mi yà bẹ́ẹ̀ mi yé. bàbá eléyìí ní ìsìn kì í ṣe bọ́ fẹ́ sa wọn ó tún wo nǹkan míì tó wà áójábà àlè tọ́jẹ́ kó jọ̀ràn yẹn ju ẹran iléyà lọ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jama ó lè kí ni o téyàn rò pé ah ìnáwó kan tó ń bẹ níwájú tó ju kí n pẹ́ran lọ bọ́yọ́ ọ̀sẹ̀ méjì lẹ́yìn iléyà dẹ̀ ní kan àbòsù kan lẹ́yìn iléyà gan téyàn dẹ̀ pé ah, lẹ́yìn sálárì oṣù yìí wàláyé tó oṣù tí ń ẹbí mánéjì tó oṣù kó lè tó wàá lò wa gbogbo ẹni tọ́lọ̀ ọba àlékè ọlá tọ́lọ̀ ń bá bẹ́gi ọlá fún ẹ̀mọ́jà pàápàá nínú èèyàn díẹ̀ nìjẹ́ mú rọrùn fún o ìwọ tọ́lọ́n bá ní ọmọ ẹ̀jẹ̀ ń rọrùn òun mú ń rọrùn ọ̀rọ̀ ra sọ ń rọrùn wàláì máa dúpẹ́ fọlọ́ kí mo ní ọmọ ṣe máa dúpẹ́ fọlọ́ ara ní àwọn èèyàn ọlọ́mọdé aró ni èmi àti yín o ẹjẹ́ a máa bá lọ bá torí ibi tí mò ń lọ kí ara máa mú wá díẹ̀ díẹ̀ àti nípa pọ́rọ̀ lè jù lọ wá lórí ẹ̀ àwọn kan lọ́ràn yàn ní ká pa lọ́dọ̀ àwọn tọ́lọ́jọ́ ọ̀ràn yàn ń tọ́ ọ̀bá pa ẹlẹ́sẹ̀ ni ó tó sì lágbára kọ́ ọ pa ṣùgbọ́n tó ní súná túmọ̀ ọba alagbara kọ́ ọ ọba pa èèfẹ́ tá a bá wá wo ìṣesí àwọn sọ̀háábà yìí a'lam èyí tó súnmọ́ jù ni pé súnà tánàbí kan bó o lè ní ó ti àrí tánàbí kan pamọ́ nǹkan tí wàá máa fọwọ́ yẹpẹrẹ mú ṣùgbọ́n nítorí ọdún tí nẹ́tíwọ́ọ̀kì lè fail àbẹ́yẹn lè lágbára àbí nǹkan o gbogbo ẹni tọ́lọ́ bá bẹ́ẹ̀ bí ọ̀la fún ẹ̀yin obìnrin náà kí n sáré yanjú ẹ̀ ẹ̀yin ìyá wa nínú pọ́blẹ́mù ta nílẹ̀ Yorùbá àwọn olùbíyìn pẹran léyà ọkọ rẹ̀ lọ́gbọ́dọ̀ pẹ́ obìnrin tó bá lówó lọ ìjọsìn ni ó lè pẹran ṣùgbọ́n tọ́kọ bá ti pẹran fúnra rẹ̀ àti fún fámìlì rẹ̀ ó tó wọn ṣùgbọ́n bí náà rò pé àánà kún mọ́lá èmi náà fẹ́ ṣiṣẹ́ ládàá ni èmi náà lówó lọ àwọn èmi náà ń ṣiṣẹ́ ìwọ̀nba soft drink táwa náà ń tà nù lé kódà fùfú tá ń tà yìí àwọn èèyàn rò pé ínsọ́ọ̀tì ni ẹlẹ́ẹ̀lẹ́kọ̀ọ́ ẹlẹ́ onífùfù àpọ́nlé ni kìí ṣẹlẹ̀ àtọ̀rọ̀bárà kìí ṣẹlẹ̀ aṣẹ́wó àwọn ìyá wa tó ń ta ẹ̀kọ́ òfúnjó owó òfúfú ẹ̀kọ́ àlùbáríkà dẹ́kun wọ́n dẹ̀ ń lọ ájì ń bẹ wọ́n ralẹ̀ tí wọ́n bá mọ̀ èmi mọ̀ wọ́n ralẹ̀ wọ́n kọ́ lónú ẹ̀ wọ́n tọmọ ń bẹ̀ tán kún ọkọ̀ wọn lọ́wọ́ ń bẹ̀ so ẹ̀yin ẹlẹ́yà náà lé lówó lọ ìjọsìn ni ṣùgbọ́n tó nídìí ni ṣe á rí mi torobìnrin ní ìṣe àrí mi fọ lórí kálímà bóun náà pẹran ìwà lọ́wọ́ apọ̀ ọ̀rá tiẹ̀ jẹ́ rẹ̀ wọ́n tọkọ rẹ kọjá méjì ọkọ pa gbogbo ẹ̀ àwọn tọ́lá fẹ́ fún àfa mo fẹ́ fún mọ́mí mi lẹ́rùn mo fẹ́ fún àbúrò dádì mi tí ọ̀pẹ ẹ̀ẹ́dẹ̀ gbọ́ra yín lé obìnrin náà lè pẹran ó wọlé ọkọ o kò wọlé ọkọ o ó ti bímọ o kò bímọ o ìjọsìn ni fún gbogbo ẹni tó bá ti lágbára kó ṣe bẹ́ẹ̀ kọ́lọ́n kó ṣe nírọ̀rùn fún gbogbo wa jẹ́mọ̀ tí a máa tẹ̀síwájú torí ti táà lọ́pọ̀ o mọ́sálà ní kí láà máa pa fún léyà síbẹ̀ ni mọ́jẹ̀mú tọrọ mọ́ àwọn nǹkan tí a máa pa yìí kọ́lọ̀wọ́n bá lékè ọlá kó lànà wa lójú àáfàá ní ká lọ gbọ́ yé o gbogbo ẹ̀ tọ́lọ́run bá ti lè ṣe ń rọrùn fún yìí àti ní kọ́

mọ̀jì àárí ọní mọ́sálásí níbi wa tàbí bẹ́ẹ̀ kí o ìwà àwọn òfò mọ́wàá kí ni mọ́sálásí wa ó fi ń ṣòfò àwọn sàádé kí wọ́n ṣe pàtàkì ẹran léyà ṣe tí mò sọ yàbí òye irú ẹran wo láwàá pa mọ́jẹ̀mú wo ló sì gbọ́dọ̀ ṣe kí ni o lọ́gbọ́dọ̀ wà ní orí ẹran tá a pa yẹn ìyẹn làlàyé tí a fẹ́ bọ́ bẹ̀ báyìí àáfàá ní alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹran tá a lọ wọlé yá yẹn àlè ibilu òun ni ràkúnmí só ti yé bá ní ìsìn ràkúnmí nínú ẹran tó wọlé yá ni òun wá yàtọ̀ wọ́n máa ń gún òun ni wọ́n èé pa náhàrù ni kìí ṣe dábùhù jẹ́mọ́ sẹ́ ń gbọ́ mi kí mo náà máa ṣe wọ́n máa ń gún ló fi jẹ́ pé ní òjò ọkọ́ mọ̀ lọ́dọ̀ wa ń bì ó lójú ọjọ́ ọmọ ṣe ń para kàn ń bì làkúnmí orí ìdúró ni ni wọ́n ti gun ẹ̀ẹ́dẹ̀rì tẹ́jọ́ jáde tóun náà dẹ̀ wọlé yóò dẹ̀ kú. làkúnmí tó wọlé yá ọ gbọ́dọ̀ pé ọdún márùn-ún jẹ̀mọ́ fẹ́ ń bá mi lọ fẹ́ ń bá mi lọ o làkúnmí fẹ́ eléyìí tí ọ wọ iléyá lọ́dọ̀ nínú ṣẹ̀ríà yóò pọ̀dún mélòó ọdún márùn sọ̀dákàlà fi fad yóò ti máa lóko ọdún kẹfà làkúnmí ọdún mẹ́rin ààbọ̀ kò wọlé yá làkúnmí ọdún mélòó kò wọ́ kí ó kéré ju ọdún mélòó ọdún máa so clear àbáwọn làkúnmí wá nídàjọ́ àti kọ́ láwọn ẹ̀rí pé ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàádé gan wọ́n para kùnmí sí léyà ọ̀kẹ́ lọ́dọ̀ tí lẹ̀ Yorùbá ni ó sì lẹ́ nínú hadithi eléyìí tí awa wa jábírú ọmọ abdullah ọlọ́mbaniyọ́nú sí wọn tí wọ́n gbà wá hadithi yẹn bẹnu sọ̀rọ̀ muslim abudawuda tirimidi àti ibnu maja wọ́n ń sọ nípa pé naharuna máa rasulillahi sallallahu alayhi wa sallam amọ̀lẹ̀ hudaybiya alibudinata ansabu'a walibakọ́rọ̀ ansabu'a. ní ọdún tí wọ́n ja ogun àti ah, àdéhùn sólẹ́hùlù Hudaybiya treaty of Hudaybiya ti kà nípa ìtàn Islam nínú àwọn ìtàn bánàbí ìṣèlólé ayé ni ọdún yẹn àwọn méje àwọn pa ràkúnmí bẹ́ẹ̀ náà làwọn méje àwọn pa màálù jẹ́mọ́sẹ̀ gbọ́ mi yé àṣẹ nínú ìdájọ́ tí ràkúnmí ní èèyàn méje lè dáwó jọ tí wọ́n rà á ràkúnmí ẹyọ kan jẹ́mọ̀ sẹ́ bá mi lọ bá wọn irú ìdájọ́ yẹn náà ń bẹ fún màálù bàbá débi màálù torí bá ṣe kànú àdìsí ti sọ ó dènà stẹ́rì kò fi hàn àjọ kẹgbẹ́nú ẹ̀ àjọ dáwójọ àjọ pani kálukú ó sì gbà láàdá òdìdí ẹran léyà lọ́dọ̀ ọlọ́run mo rò fáwọn ìyẹn kílẹ̀ àjẹmọ́ ìdájọ́ kejì tí ràkúnmí nìkan ní tí ọ̀kan màálù èèyàn mẹ́wàá wọn lè sin ràkúnmí kan jama èèyàn mélòó èèyàn mélòó àáfà àwọn abdullahi ibn abbas radiyallahu anhuma nínú àdìsá mamu wa tirimidi nasaayi àti ibùnú mọ́já tí wọ́n gbà wá wọ́n ní kùnà máa rasulillahi sallallahu alaihi wasallam fi sáfàrí fàhádọ́rọ̀ la abdulha wọ́n ní ọdún kan bẹ táwọn ń bẹ pẹ̀lú òjìṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọlọ́lọ́run kọ́ máa bá ọdún iléyá bá wọn lórí ìrìn àjò fàṣtàràkínà fìlìbákọ́rọ́tì sábọ́à wàfílíbà ìrì àṣàrà jẹmọ́ ẹ gbọ́dàjọ́ ìdáadáa o àwọn méje wọ́n pa màálù èèyàn mẹ́wàá ó pa ràkúnmí a jẹ́ pé ìdájọ́ kan bẹ tó da màálù àti ràkúnmí pọ̀ yes or no èèyàn mélòó jẹ̀mọ́ méje ìdájọ́ kan bẹ tó kan ràkúnmí tí ọ̀kan màálù èèyàn mélòó èèyàn mẹ́wàá so torí àsìkò ká ara kó bẹ́ẹ̀ màálù lẹ́ranko kejì tó wọlé ya màálù gbọ́dọ̀ pé ọdún méjì tí ó ti máa lo oko ọdún kẹta màálù tá a fi paléyà màálù ọlọ́dún kan kò wọlé ya ìbá àtòbí wọ́n máa fún lábẹ́rẹ́ ní ojúmọ́ lọ́ba tóbi kò wọlé ya màálù ọdún kan àbọ̀ wọlé ya ó gbọ́dọ̀ pọ̀ ọdún mélòó ọdún méjì torí mo lè kí mọ́ bá gbàgbé àwọn àfáà níbo láàṣẹ máa mọ̀ pé ah, ọpọdún márùn ọpọdún méjì ọpọdún kan ogóṣù méjìlá wọ́n ní tẹ́ ẹ fi lè mọ̀ ọ́n ń lọ bí méjì. alákọ̀ọ́kọ́ ni fibro jẹ́mọ̀ kí mo pè experience wàbí kọ́bárì kọ́ àti kẹ́ni tí ó wà trustworthy kó sọ fún wa pé ah, wà láyọ̀ tó kà ló ń sẹ́ra kọ́mí rèé. wà láì fún ẹ wo déètì tí mo bí tán bí kọ̀ọ̀kan ọ̀n bẹ lórí ìwé yẹn wo màálù à ń pè ní camel seven tẹ bá láwọn tó máa ń sẹran wọn ni mo ṣe máa ń fún wọn ní déètì wàlẹ́ òtí márùn parọ́ torí tẹ̀rẹ̀ wọn parọ́ tẹ̀ wé ọdún méjì ti ọdún méjì déètì báyìí náà bì ni mo kọ́ nù wéyìí ẹni pé táwọn èèyàn bá fọwọ́ sí ẹ̀yìn màálù láwọn tó bá jẹ́ pé ń tán ṣe ni wọ́n máa ń tó tó tó bá fọwọ́ sí ike ràkúnmí wọ́n máa ń tó tó torí experience ní táwọn ń jẹ́ ojoojúmọ́ nù usas ràkúnmí ìdìpọ̀ ní márùn ó ti lé ẹwọ bí kéré ṣe rí ẹwọ orun kalábíyà rẹ wọ́n sàsọ fún yín pẹ̀lú báwọn wọ́n lé experience tí wọ́n ń ṣe nu ẹ̀ gbà wọlé àbẹ́ni tó ń sìn àbíbi ẹ ti fẹ́ ràpẹ́ àmọ́ lù ìtìpọ̀ kí èso nírọ̀ ẹ̀ gbà wọlé báwọn so màálù olóyún ọdún méjì òun láti máa pa ilé yàwó? èèyàn méje wọn lè kẹgbẹ́nu màálù náà kí n tó bọ́ sórí àgbò àtàgùtàn àwọn ìbéèrè wa máa ń pọ̀ lórí káwọn èèyàn ò kẹgbẹ́ tí wọ́n pa màálù àbẹ̀rákùnmí kódà mo sì dáhùn béèrè kan lórí ẹ̀ lánàá lánàá jẹ́mọ́ ẹ̀ gbọ́ mi dáadáa mọ́sálà alákọ̀ọ́kọ́ ṣé dandan ni kọ́ jẹ́ pé wọ́n ò pè méje kì í ṣe dandan èèyàn mẹ́fà lè pa èèyàn márùn lè pa mẹ́rin lè pa mẹ́ta méjì ẹ̀yọ kan ṣùgbọ́n kò gbọ́dọ̀ ju mélòó lọ́wọ́ sẹ́yìn ti kọ́ clear báwọn kò ti yanjú èèyàn báwọn dandan kọ́ ni kọ́ jẹ́ méje ṣé dandan ni kọ́ jẹ́ pé iye owó kan náà ni wọ́n dà kì ṣe dandan jẹ́mọ̀ sẹ́ mi yé màálù jẹ́ seven hundred thousand èèyàn méje sì fẹ́ pa ẹnìkan fi one twenty lẹ́ẹ̀ ẹnìkan fi ninety five lẹ̀ èèyàn méjì fi hundred lẹ̀ àwọn kan fi eighty seven lẹ̀ gbogbo owó yẹn sàpadà pé hundred ní tí àwọn owó yẹn sún mọ́ra wọn tàfà wútù díẹ̀díẹ̀ kẹwàá ń bẹ sẹ́ẹ̀kú tá a bá lọ ra ẹran náà lọ́jà sí ẹran kan náà la máa rà dandan kọ́ ni kọ́ jẹ́ pé iye owó yẹn gbọ́dọ̀ jẹ́ iye kan náà tàfáwùt ó lè jura wọn lọ kéékèèké jẹ́mọ̀ sẹ́ńtì mọ̀ ń sọ yé ṣùgbọ́n ní ìfẹ́ fẹ́ pa màálù ọjọ́ seven hundred ẹnìkan ní òun ti thirty thousand lẹ̀ ìwọ gan mọ̀ pé kí ìṣẹ̀rẹ̀ léyà lọ ń pa ìwọ gan mọ̀ pé òun ṣèrà mi ni ètò òfìdọ́kọ̀ fẹ́ pẹ̀lú léyà lọ ní thirty thousand lọ fi ten thousand ra ẹja màmá àtẹran ó tó lè five thousand bẹ́ẹ̀ ra òkú èkó ó tó lè fi ra àwọn ẹja kíká tí wọ́n wọ ọbẹ̀ gidi o sẹ́pẹ́tẹ́ yẹn bá jẹ́ ẹjọ́ léyà táwọn ẹlẹ́yà bá bọ̀ fínú ẹ̀gúsí máṣá Allah o ò tí ìwọlé yánu ìwọ gẹ́mọ̀ pé thirty thousand ṣé kí ni kò mú wọ́n fẹ́ pa màálù sẹ́wọ̀n wọn èmi five thousand lẹ̀ ẹnìkan tó two hundred thousand lẹ̀ ó ti mú bá ẹran lé yakọ̀ ọ̀pá ìwọ náà mọ̀ ṣùgbọ́n ìtò súnmọ́ ìtò yẹ kọ́ kan ẹnìkọ̀ọ̀kan tàfáwùt ọwọ́ àjùlá wọn lọ kéékèèké ṣe káwọn bá fẹ́ pin equally ẹran lé ajẹ́ seven hundred thousand kílẹ̀ kẹ́ni kọ̀ọ̀kan fi lẹ̀ hundred ṣùgbọ́n adẹ́n tó fi one twenty adẹ́n tó fi eighty lẹ̀ adẹ́n tó fi one ten ààrẹ tó fi ninety sẹ́yìn kó ti lọ́wọ́ ààrẹ tó fi one oh five lẹ̀ ẹnìkan fi ninety five sẹ́yìn pọ́ńlọ àbí ọ̀lọ́ ẹ̀ràn léyà náà lẹ́pa lọ́dọ̀ ọlọ́run ẹ wà pín ẹran kí mo lẹ́sẹ̀ jàmọ́ sẹ́yìn bá ti ẹ̀wà tó léde èyí ń lọ pọ̀ ẹran jẹ́ seven hundred ẹ̀yin mẹ́rin wá fẹ́ pín àwọn mẹ́ta kan fi two hundred lẹ̀ ẹnìkan four hundred lẹ̀ jàmọ́ àti lẹ́pa wà lẹ́ẹ̀ràn léyà lẹ́pa lọ́dọ̀ ọlọ́run àwọn tó tó wọn kò lọ́kọ méjì méjì wọn kò lọ́kọ kíni o ẹyọ kan ọ lọ nà so dandan kọ́ ni kí gbogbo àwọn fóònù kì í bí sọ́ọ̀pù tó lọ ìbá dá so jẹ́wọ́n mo lè tọ́rọ̀ mi yàbí òye o gbogbo àwọn tó bá ti já sí wípé ìtẹ́ ẹ̀sán lórí ilé yà ó sì sùn mọ́ra wọn ní ìtọ́jẹ kọ́ jẹ́ ìpín ẹ̀tẹ́ nìkan ọlọ́bẹ̀ nínú ṣẹ̀ríà ọlọ́nkọ́ gbà lẹ́sìn lọ́wọ́ wa mo rò pé yẹn náà kílẹ̀ àbáwọn. ẹlẹ́kẹta lórí ọ̀rọ̀ èèyàn méje ń pín màálù àbí rákùnmí yẹn náà ṣé dandan ni kọjá pé ẹran iléyà ni gbogbo onífẹ́ ti ṣe kìí ṣe dandan jọmọ èdè ẹgbà àná kìí ṣe kí ni o àwa méje fẹ́ pín mọ̀ lù márùn-ún wa iléyà méjì wa ìyàwó wa bímọ àbí kìí ṣe ẹsọ ọmọ gan abẹ́bí ṣe nìkáì sẹ́ǹtì nìkáì máa ń pọ̀ lẹ́yìn iléyà kódà ọdún iléyà ti pọ́tí pọ́tí sí nìkáà tẹ́lẹ̀ gan ti lẹ́yìn iléyà lọ bí mẹ́ta nìkáà bẹ́ẹ̀ tún ṣe ọmọ ẹ̀ nítọ̀ ṣe ó tún bẹ́ẹ̀ wíkẹ́ndì so àwa rò pé ah, màálù ìbọn ti fẹ́ pín in ọ̀rọ̀ ah, màálù one million bó ti tóbi tó èmi fẹ́ ra màálù ní one forty thousand ṣé ìwúlò fún ní kájú wọn fẹ́ ṣe fọ́ màálù dandan kọ́ ni kí gbogbo yín ọ̀làníyàn lè yá ẹ̀yin tẹ́ ẹ lánìyàn lè yá wọn ilé yá yín ṣe kí ni o ó dúró àwọn kan fẹ́ lò fún wedding àwọn kan fẹ́ jẹran nù lé àwọn kan fẹ́ di ṣe fírídọ́ọ̀mù kò ṣe nǹkan kan mo rò pé clear bí ò clear káàdì ẹ̀yin sáà wá ní láàdá ẹni láàdá o gbogbo wa o. ẹran ẹlẹ́ẹ̀kẹta ni abdulhanu òun làgùtà àbágbò òun ó gbọ́dọ̀ ti pọ́dọ̀ kan jẹ́mọ́ yóò pè kí la pé o ọdún kan yóò pè ọdún kan gẹ́rẹ́gẹ́ ìbá ìbá ni alimazu òun ni àwọn ewúrẹ́ eh, mùsòrò eh, òbúkọ òun náà gbọ́dọ̀ pọ́dọ̀ kan ìdájọ́ ọ̀hún ni ṣùgbọ́n àwa ríro sọ àrídẹ́kùn kan lórí àgbò àtàgùtàn toró ṣẹlẹ̀ sí kan náà àwọn sàábé láyé ànábì sallallahu alaihi wasallam tánàbí padà yọ̀ǹda àfẹ́ntí ọ̀bà wa lágbára àti ra àgbò àbàgùtàn tó pọ́dún kan tó bá ti ró lóṣù mẹ́fà ọ̀wọ́léyà àgbò àtàgùtàn nìkan ni o kò débi mùsòrò kò débi òbúkọ o kò débi ewúrẹ́ abo àgbò àbágùtàn ṣẹ̀rí àyọ̀ǹda nígbà tó bá di extreme end owó mi ọ̀ka ọlọ́dún kan èèyàn wá pa àgbò olóṣù mẹ́fà bọ́ọ̀lù ọ̀nfẹ́ léyà so mo rò pé àníyàn náà ti clear báwọn kọ́lọ̀ kó fún wa ní ìgbòye ọ̀rọ̀ rẹ̀ ẹjẹ́ àmọ́ tẹ̀síwájú. àáfàá nínú nǹkan tó tún wá kàn wá <clears throat> lẹ́yìn ìgbà tá a bá ti mọ ọdún tí àwọn ẹran yìí tí wọ́n wọ̀ a dẹ̀ ti mọ àwọn nǹkan kan nípa wọn ọwọ́ ayẹ ká tiẹ̀ tún yẹ̀wò gan àwọn ìròyìn wo ni lọ́yẹ kọ́ wà lára àwọn ẹran bá a fẹ́ pa yìí kí sì làwọn àléébù tí wọ́n fẹ́ ká sọ́ra fún kọ́mọ́ wà lára ẹran léyà tá a fẹ́ pa jàmọ́ ẹ̀jẹ̀ jágbà ní dáadáa sẹ́nu ẹran kí la pe ẹran léyà ẹran ìjọsìn takọ́rù bá ẹran tá a fi ń súnmọ́ lọ́hùn ni tí wọn náà bá wá fẹ́ kọ́ lọ́hùn fún ọ ní gidi má pa ẹran tí wọn náà jẹ́ pé inú rẹ ò ní dùn kán fún ọ nírú bẹ́ẹ̀ kan bẹ ká ṣọ́ra kò dáa tó kìí ṣe pé bá ń bẹ lára ẹran ṣe pé mo rò kó yé àbí òye so làwọn àáfàá ti pín sí méjì wọ́n lálàkọ̀ọ́kọ́ àwọn àléébù tó jẹ́ pé tó bá wà lára ẹran ọ̀wọ́léyá ẹlẹ́kejì ọ̀wọ́léyá ṣùgbọ́n ládàáyàn ò ní pé ẹjẹ́ àmọ́ látòrí àwọn àléébù tọ́já sí wípé tùrọ́dù bí á àlè òdèhìyà tùrọ́dù bí á àlè òdèhìyà àwọn àléébù yẹn ò ní jẹ́ kẹran léyà ọjà tẹ̀wọ́ gbà ọlọ́run sọ ipe sẹ́mi náà ló pe eléyìí mo bọ̀ máa mú lọ ọba rẹ bí wa pẹ̀lú fún mi. alákọ̀ọ́kọ́ ni àlàwòrán àlùbájínú àwòrán jama ẹran tẹ́ ẹ rí wípé kí ni o ala ni ẹran tí ó jẹ́ pé ojú rẹ ti ta àbújú ti ẹran olójú dídà olójú ẹran tí ń àná ojú kan fi kan ríran balùbalù ń ta fi o ṣé wọn náà fẹ́ orí olójú kan eré afọ́jú orí balùbalù ń ta fi. so àwọn àfáà ní gbogbo ẹran tó bá ti já sí wípé kò ríran dáadáa sẹ́nu pé yọ́ọ́ máa jẹun tẹ́ bá ti gbóúnjẹ ibi ẹ̀jẹ̀ yọ́ọ́ máa fẹnu tó bá ti róúnjẹ yọ́ọ́ jẹ yọ́ọ́ máa ó lè lẹ́ran láà ṣùgbọ́n bí ṣe ń wò bàbá wọn àbójú ẹ̀ tiẹ̀ tí á fọ́ kò ríran wọn tá a bá fẹ́ jẹun nínú ilé wa ká pàjẹ ẹ má fi palẹ̀ yá kọ́dà. bákan náà ni ẹran tó já sí wípé alimọ̀rìbọ̀ alibájínù mọ́rọ̀dùà ẹran táàárẹ̀ ti wọlé sí láàkànlẹ̀ ṣùgbọ́n àárín yìí ó tún lálàyé táwọn àfáà ṣe èèyàn ra ẹran léyà ní tó lálàáfíà wàhálà nǹkan kan ò ṣe àárẹ̀ bá kì ọba padà kù ọgbàládá lọ́dọ̀ ọlọ́ọ̀ tọ́lọ́ bá bú ọ láti rí tọ́ lágbára kọ́ lọ́ra mi lọ́ra mi tọ́ bá rówó rà mí kò sí nǹkan kan ọgbà ládà toríjọ́ tọ́ ọ̀ra ẹran ọ̀rẹ́ ran aláàárẹ̀ àwa tá a jẹ́ yàn gan sẹ́yìn lálàáfíà fáàrẹ̀ ó sì lójú ẹsẹ̀ ah, àjọ kù ń lé ni àwa tá a jẹ́ títà ó ti yé wa àìmọye ọmọ tí nǹkan kan ò ṣe àbá lójú lè gbóòórùn ọ̀nbẹ̀bẹ̀ ọmọ ní ìdẹ̀rẹ̀ nǹkan kan ò ṣe ó lè jẹ́ bí ẹjú lọ́tẹ̀sẹ̀ bọ́ nǹkan lè jẹ́gbọ́ kọ̀ á sọ kí níyàn ó ti àmọ́ ṣe díẹ̀ díẹ̀ nígbà kí ẹni gbómi lẹ́sẹ̀ lẹ́ẹ̀kan ni ṣùgbọ́n àfẹ́ dá mi padà lé mi ìwọ ọmọ lẹ́sẹ̀ ọba ti fẹ́ máa tàdé láàrin wákàtí méjì àwa tá a gan ń ṣe wá sí wá fi kó lé nù wá ọlọ́run fẹ́ fi paléyà ọ̀dà o. àrùjá àlìbájínú arájú ha àṣẹ ẹran tó jẹ́ pé màkòsúrọ́ tulẹ̀ àríjúlì ẹran tẹ́sẹ̀ rẹ̀ ti kán àbàbọ̀ òní pé ẹran tó mọ̀kọ̀ ẹran tó ṣe kí ni tó mọ̀kọ̀ tẹ́sẹ̀ rẹ̀ ti kán ẹran tó jẹ́ pé ó mọ̀kọ̀ tí ò lè rìn dáadáa àwọn tamurege fìgà tamurege fìgà jẹ́mọ̀ sí wọn náà bẹ̀ lọ́wọ́ oore tẹ́sẹ̀ rẹ̀ ti kán oore tamurege oore tí ò lè dá dúró ẹran tọ́sẹ̀ rẹ̀ bá tiẹ̀ ti wá kán gan ní bábí àwòlá ká má fi paléyà bákan náà ni alahazila alẹ́tìlá mọ́kọ́ fi àwòlá ha àwọn àáfàá ní ẹran tọ́já sí kó ti wẹ̀ kò ní múdùnmúdùn kankan láàmú kò fẹ́ sálúbàrí kalẹ̀ dọ́ àfìá torí kó ti wíìkì gan kò sí kò sí sí mọ̀dọ̀mọ̀dọ̀ kankan lára yàn kẹ́ máa jẹran bí ìgbà téèyàn kẹ́ ara ń jẹ yèèpẹ̀ àbí èèyàn kẹ́ ń jẹ pépà lásán ni. so àfa àwọn àlùbárọ̀ ògùn àázì tọ́bí ọlọ́wà ni àwọn náà gba àdíìsì tó ń sọ àwọn nǹkan ìwá wa nínú súnánù nàṣáyí ibnu maja àti masnadu ìmáàmù Ahmed. so àwọn àléébù tí mo sọ yìí téèyàn bá tọ́ bá ń bẹ lára ẹran tẹ́ ẹ bá fi paléyà ọlọ́run ní ìgbà òkú jama so clear about ẹ wá jẹ́ bọ́ síbi àwọn àlèébù tọ́já sí wípé tó kọ́rọ́ kù fèlè ó dé síyà kò dáa tó ni it is only detestable kò dáa tó akórira rẹ̀ ṣùgbọ́n tó bá ń bẹ lára ẹran téèyàn bá fi pẹ̀ràn ọlọ́run ṣe kí ni o yọ ọgbà ṣùgbọ́n wọn náà máa ẹ̀fẹ́ ti ládá tó fúlù ni o irú ẹ̀rẹ́ ẹran tó jẹ́ pé màkò tó ó dùn aldous omen ẹran tẹ́tí ẹ̀ ti gé ẹran agétí inú fíjá sí pé gbogbo àwọn àǹfààní ìfẹ́ràn létí àwa ń gé etí ẹ̀ kò bá lánà ṣẹ̀rí àwọn torí ìjọ sẹ́ran yẹn tí ẹ bá nípa àwọn kan fẹ́ rà fún léyà mọ́sọ̀ ládàá àwọn di ládàá agétí tó ti yé jàmá wọ́n nírú àwọn ẹran báyìí kò dáa tó láti máa fi pa iléyà bákan náà nínú irú àwọn ẹran yìí òun ni ẹran tó já sí wípé bóun ti ẹ̀ ṣe gan kò lè tí rárá sótìyé kò lè tí sẹ́yìn pé kan aníwọ́n etí ti ẹ̀ gé aní ọ̀dà tó ẹran tí ò lè tí wọ́n ní bọ́lọ̀ ń ṣe dànù sọ̀rọ̀ nìyá àbí òye ní ìsìn so arínú àwọn àfa bí ìmáàmù àbúrò ànífà ìmáàmù mọ́lì àfàkà náà máa ń pẹ̀lú ẹran ẹran tí ò lè tí rárá lọ́dọ̀ tiwọn wọ́n ní ọ̀tọ̀ ká fi paléyà. ṣùgbọ́n àwọn kan náà àwọn afá lọ́kọ́ torí pé bọ́lọ̀ ń ṣùgbọ́n ni. ó lè wọ́n tọ́ rẹ̀ wọn léyà ó sọ bí ẹ̀ dáadáa tí ládàá tẹ́ náà wọ́n jẹ́ ládàá tí ò ní ní etí ládàá <laughs> kọ́lọ̀ wọn sànù wa. màkòsóró tó lọ kọ́rù àwọn àtàrù ẹran tí wo rẹ̀ ti kán. aláǹdílà àbáwọn èèyàn ti ẹ̀fẹ́ ẹran kan dáadáa wọ́n fẹ́ràn fi ń kà ládùúgbò lá kí ẹ̀rí mi sàn fẹ́ràn kan <laughs> bí. tẹ́lá ti fẹ́ràn kà ládùúgbò wa mọ́ èèyàn nígbà kékeré wọ́n mọ̀ fẹ́ràn kàtí ni tí wọ́n bá fẹ́ràn kàrà sí kò tẹ́lẹ̀ bá kú wọn lọ́wọ́ bàbá rẹ̀ ọ̀dà tiẹ̀ ta <laughs> wàhálà tó kọ́mọ lọ sí kan bóyá torí òsì àfẹ́ gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu òsì wá já gbọ́rọ̀ ẹ wà àdúgbò ní èmi ọmọ àdúgbò níbi ẹ̀yìn akínyẹlé jẹ́mọ́ ẹ̀ máa gbọ́ mi dáadáa o ládùúgbò ti wá o èmi ò tí ì fojúrí ẹran iléyá mẹ́ta bóyá ló ti jẹyọ kan lọ tí mo ti dù tó bá dẹ̀ jẹ́ gbà kan iléyá kọ̀ọ̀sẹ̀ kan àwọn tó fẹ́ pẹran over eighty percent wọ́n ti rẹran iléyá ṣùgbọ́n ní ìsìn ládùúgbò tèmi ti wá ni mò ń sọ orí ilé sọ àdúgbò tí yín bí o ẹran iléyá ò tí ì kọ́ mọ́ iléyá sì kújọ bíi márùn-ún sí mẹ́fà sẹ́rí pé nǹkan ti wá báwọn ṣùgbọ́n àìbá àti ẹ̀wà àmọ̀ ìwọ̀nba àwọn tọ́lẹ́ran léyà òun náà ẹ má fi kàn tóbi tẹ́ ẹ bá ti jẹ́ kí ìwé ẹran léyà yẹn kan yóò dín ládàá rẹ̀ jẹ́mọ́ sóyè àbí òjè ìwé ẹ̀ náà làwọn ẹranko míì tó jẹ́ pé èèyàn ọmọ rí wọn pé àléébù kan àbí kejì ń bẹ lára wọn ṣùgbọ́n rú àwọn ẹranko yìí kò sí nínú àwọn mẹ́rin tí mo ti kọ́ sọ yẹn ṣùgbọ́n àlébù kan ara ń bẹ fún wọn bóyá bíi pé wọ́n ara gé díẹ̀ nínú ara rẹ̀ wọ́n wọlé yàtọ̀ àfẹ́ tiẹ̀ ṣùgbọ́n mọ́sálà kan bẹ tí ò ní dáa kí n mọ̀ yanjú àwọn èèyàn máa ń bi wá tá a bá ń ṣe program jẹ́mọ̀ sẹ́ ń gbọ́ mi àbẹ́ ìgbọ́ mi òun ni ẹran tí wọ́n tẹ̀ lọ́dà mọ́kọ́ fẹ́ fò tẹ́lẹ̀ alọ́kọ̀síyù náà máa ń pè kí náà máa ń pè o alọ́kọ̀síyù mọ́sálà tó lọ́kọ̀síyù tẹ̀ lọ́dà nǹkan kan ò e tó fi gbádùn ẹran ni ọwọ́ léyà ẹmọ tí wọ́n máa dùn mí àwọn èèyàn máa sọ̀rọ̀ síláàmù pẹ̀lá ìmọ̀ wọ́n á ní ah, àfa ńlá sọ̀rọ̀ o ti gbọ́ fọ́gáàmù kárí tá yẹn sọ lórí rédíò tó bá tẹ̀ lọ́dà wọlé mo sì wọn la lórí rédíò ẹ̀ ti wo ti àwọn akọ náà tẹ gbogbo akọ ìtura ẹgbẹ́ kọ̀ọ̀sẹ́ tí ó gun abo mọ́ tọ́lá dà ní kẹbí ọ̀pá ojú yín fọ́ ṣùgbọ́n àwọn tó ń sin ẹran wọ́n láwọn ẹran kan tó jẹ́ pé wọ́n pìpìà wọn fún kó gun abo títà jíjẹ téèyàn ó fi gbádùn wọn ni irú wọn wọn ó ti á lọ tẹ̀ wọn lọ́dà castration wọn ó ti castrate wọn irú ẹran yẹn ò ní lè gun abo sẹ̀mọ̀ tí ọba ti lè rí spam dà sára abo ẹ wà á rí tí ọmọ tóbi irú ẹran òkè tó tẹ́ kó tóbi nìkan bàbá tẹ́ ẹ bá dọ́gbọ́n jẹ òkè kéwù rẹ̀ tẹ́ ẹ mú ẹran ẹ̀ sábà yín sè tẹ́ fi pẹpẹ súùkù fún yín aláta zúẹ́zúẹ́ láìláìlá iléyà ó dùn so irú ẹran tí wọ́n tẹ̀ lọ́dà òkè sálẹ̀ èbù ọ̀wọ̀léyà àlọ́kọ̀sí yìí ni kí làwọn afọ àmọ́ pé o àlọ́kọ̀sí ọwọ́ kí ni o ọ̀wọ̀léyà sófin tó tọ́ bá nínú rẹ̀ o lè bú mọ́ àmú náà kó mọ́ wa wọ́n lẹ́wọ́ wọlé yà ọ̀pọ̀ ní ìbọn ilé ọ̀nà tá a tẹ̀ lọ́dà yìí o bàbá máa ń mọ̀ ní katapati àdá ìsàjà wọn kà fún ọ ẹran tó bá tẹ̀ lọ́dà wọlé yà o jẹ̀mọ́ so clear àbí o clear so clear báwọn ẹ̀jẹ̀ afọ àníyàn lẹ̀. àwọn àfọ àwa ń fà ìfẹ́ lọ bẹun torí ibi tí mò ń lọ́pọ̀ ẹran wo ló jù ṣé màálù ni ṣé ràkúnmí ni ságbò ni so wọ́n fà tọ́ pọ̀ ṣùgbọ́n sẹ́yìn pé láfíríkà lọ́dọ̀ tí wá ń bì mọ́tàbù mọ́ mọ̀lìkìlà máa ń sábà lóun bíi ìyẹn lórí lọ́dọ̀ wa tí mo mọ̀ lè kí lórí ni pé àgbò lọ dáa jù àfùdọ́lù á àbùdọ́ àmì Imam Málíkì dúró lórí wípé àgbò lọ dáa jù lẹ́yìn ẹ̀ ní màálù lẹ́yìn rẹ̀ ní kíni ràkúnmí àwọn ní àgbò ọmọ ń dùn ju màálù àti ràkúnmí lọ lẹ́yìn àgbò màálù ló tó máa ń dùn jù lẹ́yìn màálù ràkúnmí ló tó máa ń dùn jù ojú tí wọ́n Málíkì fi wò náà àwọn ìmáàmù mi wò pé lábala títóbi náà ṣe má dìísì ọjọ́ jímọ̀ wà pé ẹ bá kọ́ dé jímọ̀ lásìkò àkọ́kọ́ bí ẹ tó fi ra kùnmí ṣe sàárà lẹ́yìn rẹ̀ màálù lẹ́yìn rẹ̀ àgbò mo rò pọ̀rọ̀ mi yé àwọn ń wo títóbi yíyíran mọ́ra ṣùgbọ́n èèyàn kìí ṣe mọ́sálà kan lọ títí ìtọ́ pàtàkì ni wípé èyíkéyìí tá a bá pa ọlọ́jà rí ọ̀rọ̀ rẹ̀ ọmọdé àbùmọ́mọ́ màlìkì yẹn lọ́kọ́mọ́ lọ́dọ̀ wa ń bì lórí ọ̀rọ̀ mọ́sálà tí wọ́n sọ̀rọ̀ ìlọ́pàá tó jẹ́ pé ẹ sábà àti sábà fẹ́ ìmáàmù kan tó bá fẹ́ pẹ́ ránjọ́ ìdí èmi orí mọ̀mù tó padà kọ́ mi rí kódà ìrè ìtọ́pa màálù kí láwọn ọmọ náà máa pa àgbò so yàtọ̀ síyùn màálù àti ràkúnmí ádádù population wọn kéré sí àgbò bá a bá wá rẹ̀ ń torí ràkúnmí pa owó ràkúnmí pọ̀ ju wá àgbò lọ ẹ má jẹ́ àtọ́ra wa jẹun ọlọ́run ọba yìí náà lọ́ àlàárí òbí hù ájọ́rọ̀ máa ṣe nìyí. ẹnìkan ra ẹran two fifty thousand ẹnìkan ra ẹran one million ó sì fàníyàn dáadáa rà kìí a ni ẹ̀rọ rúpọ̀ lọ́wọ́ yàn wọ́n jẹ yọ wà fún two fifty ní tó one million lọ ó súnmọ́ kọ́mọ́ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n sẹ́mọ̀ mọ́sálà ìlmíyà ni ojú táwọn àáfàá mo sọ àwọn tí wọn dúró lórí pé àgbò lọ dáa ju ara wọn ni ibi táwọn lọ pé ẹran màrà ẹran àgbò máa ń dùn máa ń wọ́n lánàbí àsálàǹfèrè gbogbo ọdún tó fẹ́ẹ̀ lò àdíìsì tó pọ̀ jù kábùṣù kàbùṣáínì àkọ̀rọ̀náínì àdìmáínì fẹ̀mìínáínì àmùlàháínì tá ni ti kàlẹ́ ẹ̀kan yẹn nígbà tá a bẹ̀rẹ̀ wáàsì. àgbòrò ànábì náà máa pa jù ìmáàmù màlìkiri táwọn lọ bẹ̀ náà àwọn dẹ̀ni máàmù màdínà ìmáàmù dárúlé jọ ìmáàmù màdínà ni wọ́n. ṣùgbọ́n àwọn máàmù mi àwọn dúró lórí ibi rárá o hmm. Hmm kì í wá ṣe ibẹ̀ ní mọ́mọ́ amadu lọ ibẹ̀ ní mọ́mọ́ ṣàfi lọ àtàìmọ́yé àwọn àyímọ̀ lọ́dọ̀ táwọn ràkọ́mí nàbà wà followed by màálù pé ó tóbi ó yíra mọ́ra ẹran rẹ̀ kárí ikímọ̀ ọdún léyà ẹran tí onímọ̀ọ́lù ọ̀hà yọ pọ̀ ju ẹni tí kéde o so ẹni tọ́lọ́ bá bọ̀ láti rí kòtò kankan kọ́ ọ̀rọ̀ ràkọ́mí kò tọ́ra bí àgọ́ méjì mẹ́ta ọlọ́run fún wa ní ládàá tó bá ti wá rí bẹ̀ jàmọ́ ẹjẹ́ abọ́ síbi ìgbàwo wákútùlé udhiya ìgbàwo la máa pẹ̀ràn léyà jẹ́mọ́ mo fẹ́ kẹ́ ẹ̀ farabalẹ̀ lórí àmì tí mo dé sẹ́rígbà míì àwa táwọn àbájọ ọmọ ilé tó àwọn ìdáfà ọlọ́dáwà náà dáfà ọlọ́dájà jẹ́ tọ́ níbólẹ̀ haptaliwafa ọlọ́dá jẹ́ tí ọmọ wa mọ̀ táà fi kú àìpẹ́ ìmórí táwọn èèyàn ń fa àwọn ọ̀rọ̀ lórí social media lórí pé àlepẹran eh, kí wọ́n mú tó pẹran kí wọ́n mú tó mọ́ pẹran àwọn èèyàn wá sọ di iṣu kìí ṣe iṣu ní tí mo rí kọ́ jẹ́ iṣu bẹ́ẹ̀ bọ́yá òṣùlùbù táwọn èèyàn fi ná kọ́ṣà rẹ̀ bẹ̀t mọ́sálà eh, ọ̀rọ̀ yẹn gangan ọ̀rọ̀ ẹ̀sìn yẹn àlámọ̀rí ẹ̀sìn ibẹ̀ wàhálà ìtàwọn àfa àti kọ́nù tí látàyé àwọn sọ̀hábà àwọn tàbíìn ni mọ́sálà ti ń ṣẹlẹ̀ kí á ní iṣu táwọn aṣọ di iṣu ṣùgbọ́n tèmi iṣu gangan ni pé èmi náà ń kọ́ṣà ara mi àtẹ̀yìn ọmọ ìyá mi tàbí dákẹ́kọ̀ọ́ ọmọ àwọn tó bá jọ má làmọ́ rí ìmọ̀ tá a gbọ́ irú ẹ̀ mọ sọ tán nìsín nípa pé ẹran wo ló dáa jù kéèmì ò dúró lórí pé lákùnrin ló dáa jù tí wọ́n á rọ́bìṣì àwọn tó ní pé àgbò ló dáa jù ní ẹsẹ̀ ìmọ̀ báwọn ìyẹn ti fẹ́ di àtàásù lè lè má dàá

àwa fi ba ìjọmọ̀ ẹ̀yẹ ẹ̀sìn jẹ́ kíní yẹn máa dùn wá tá a bá dé báwọn èèyàn iṣu masala tó ń pààfìà masala tó ń pààfìà ọ̀rọ̀ tàkú ẹgẹ́ ọ̀rọ̀ tọ́já sí pé kọ̀fẹ́ tó kò tó wọ aláǹtakùn tá a wá sọ ju bàbàrà táwọn wá búra wa tí kálukú ọmọ wa kò tó bẹ́ẹ̀ ọlọ́run kó tèmi náà ṣe àtẹ̀yìn ọmọ ìyá mi wàhálà ìlẹ̀ tí àríwájú mi ń táwọn àfa àti tipẹ́tipẹ́ súbúlù sàlámù rẹ̀ mo mọ̀ mọ̀ gbé wá mo ti rò pé màá lè kà wọn kẹ́kẹ́ bẹ̀rẹ̀ sí ilé kà mọ́ ń ba rárá ìgbà àbá àṣọ kí ni kí la yẹ kẹ̀kẹ́ ó lé rárá ìgbà wo la máa pẹ̀ràn léyà ọ̀rọ̀ bíi mẹ́rin làwọn onímọ̀ sọ lórí ẹ̀ ẹ ń bá dẹ̀ ti máa ka tíra ó ti rí ìṣòro tẹ́tí àwọn afáàlẹ́ sọ̀rọ̀ mọ́kànlá lórí ẹ̀ kì í dẹ̀ pé kí wọ́n sọ̀rọ̀ fẹ́ inú pé ọ̀rọ̀ dádì mi kájúkọ́ mọ̀ òfin torí ẹ̀rí báyìí ó lè jẹ́ pẹ́ẹ́rì tèmi tí mo sọ nọ́mbà one mú wá iná ẹ̀lẹ́ tó tún sọ nọ́mbà two tó takò tèmi mú wá ó lè jẹ́ pé ibi tóun gbọ́ yé sí ọ yàtọ̀ sí tèmi yọ́ọ̀kẹ́ ara ṣe tàwíìl tó ti yé ara túmọ̀ rẹ̀ yọ́ọ̀ fa ibi tèmi fa síre tó ń bẹ kọ́lọ̀ la fẹ́ ṣe ìwọ òwe tó bá wà sí ọ̀nà ó ti á di ọ̀rọ̀ iṣu tó gbogbo wa ṣe o. nam jama ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ táwọn àáfàá sọ sọ yìí méjì náà ló súnmọ́ so méjèèjì ń dẹ̀rẹ̀ ó súnmọ́ra wọn ẹ̀gbọ́n àtàbúrò ní kọ́ fáwọn alá ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan bẹ téèyàn rí wípé àwọn ọ̀rọ̀ eléyìí ah, ó jìnà sí abuad anilahak wàláìsà kúlù khilafin jà àmọ́ ọ̀tàbàrọ̀ ìlàhìlà fàlàwù àdùn mìíràn nàdọ́rí kì í sí gbogbo àwọn àfáà náà la máa ń kà kún ìmí ìbẹ́tà rí eléyìí kò ṣùgbọ́n àwọn àfáà sọ bẹ́ẹ̀ à níbẹ̀ tó sọ bẹ́ẹ̀ tọ́lá sọ bẹ́ẹ̀ wọ́n ní mọ̀ jù alọ́ kódà tó súnmọ́ tó súnmọ́ jù wọ́n tó dáa jù alọ́ wájú ọlọ́run tòrá wọn súnmọ́ gbà tọ́lọ́ ń sọ wá yí kalẹ̀ ìgbà táwọn wáyé ìgbà tí olùkọ́ ti dàrú ni kọ́lọ́hún tó wá ṣe. ọ̀rọ̀ àkọ́kọ́ dàmọ́ ẹ̀ gbọ́mi dáadáa o òun lọ̀rọ̀ táwọn ìmáàmù wákùtùwà ìdàtọ́là àti shams wàmọ́dọ́ kọ́dúrú sọ̀lá tilẹ̀ eid wákùtù bàtà yìí. jàmọ́ ẹ̀ gbọ́rọ̀ àkọ́kọ́ yìí wọ́n la ti lè pẹran wa a ti kọ́ rí wípé ṣe kí ni jàmọ́ òòrùn ti yọ tọ́lá àlè kí ibi àfikún òòrùn yọ tóòrùn bá tó wá yọ ájò ṣe déédéé tó bá jẹ́ ìdí ìtìléyà kó ṣe déédéé rúmọ́kù ọ̀run fà asheikh al'alama muhammad bin sọ́lẹ̀ alùfèmí nínú sẹ́lù riyadu sọ̀rọ̀ yìí náà wọn mo fòun náà síwájú mi lọ́fíìsì mi láàárọ̀ kí n tó máa bọ̀ wá bí akọ̀kẹ́rẹ́ ọ̀rọ̀ káwọn kó gbó tí a kì bàbá ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni kọ́dírù rúnṣù yẹn kálóòrùn bá yọ ní ìsìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó dájú lẹ́yìn ìgbà tó rùn bá yọ kálórùn bá yọ ní àsìkò tálọ́màsì tó rùn yọ lásìkò kálórùn bá yọ ní for example ẹja lórùn yọ ní six forty five lápẹ̀rẹ̀ by seven àti lè kírun léyà seven fifteen àti lè títí sínú àwẹ̀ ìgbà tó bẹ̀rẹ̀ ló à nígbà tó end torí iṣu mi náà tó ṣẹlẹ̀ bí ọdún tọ́lá ọdún méjì táwọn ẹ̀ tó ń fà mí náà ẹ àwọn máa ń wọlé Yorùbá ẹ bá ti fẹ́ kírun ẹ lọ́ máa pẹ́ran léyà yẹn kúrò lẹ́yìn òun náà ò tún le tó bá wọn asọ̀gbà tí nǹkan bẹ̀rẹ̀ ìgbà wo ló parí ìgbà tí súrì bá wọlé béèyàn bá kí ìdì láago mọ́kànlá àbọ̀ wà lẹ́yìn lọ́dọ̀ ọlọ́run ìdì lókì tó bá ti láago méjìlá bọ́ọ̀lù ọ̀fẹ́ kìí ṣe súrì ṣùgbọ́n tí súrì bá ti lè wọlé ó ti kú òní ìdí ó tún dọ̀la jẹ́mọ̀ sẹ́gbọ́n ni ìgbà wo ló bẹ̀rẹ̀ ṣùgbọ́n dá ká tètè máa ti ká mọ́ fásitì àwọn èèyàn ṣòfò pàápọ̀ léyà tí kálukọ́ lọ pa ẹran ọlọ́run jásùkọ̀ gbà mí o mo tó fẹ́ sọ̀rọ̀ ọ̀nbẹ́nu tíra tí jimá àti ìdì náà bá tọ́ pàdé ó tún ní mọ́sálà ń sọmaráìsì ẹ̀nà mílẹ̀ tiẹ̀ gbọ́dọ̀ ẹ̀dùn kan sí ń sọmaráìsì dáwọn afá sọ. jama ìmáàmù ṣàfi àfáwà dàwùdù sọ ẹbí ibùdó mọ́sá táwọn míì mo rò pa gbọ́dọ̀ tiwọn wọ́n ní tóòrùn bá ti lè yọ. àwárí tó ṣe déédé àsìkò tá a fi kírun ìdì àti kútúbà tí màámù ó ṣe wọ́n ní tá a bá pẹran ó ti lọ ẹ̀jẹ̀ wá fún yín lálàyé ẹ̀jẹ̀ alóòrùn yọ ní seven wọ́n ní ká jẹ́ kó tó bí ọrùn fà kan lẹ́yìn ìgbà tó rùn yọ ká kírun kálá kírun seven fifteen lápẹ̀rẹ̀ títí mọ́ mú èsè kútúbà àti ìrun twenty minutes tó ẹja sọ pé even forty minutes even ẹja ní forty five minutes láti bí aago mẹ́jọ lọ eight a.m. èèyàn ti lè pẹran léyà àwọn ò gbé lórí ìmáàmù pẹran àbí ọ̀pẹran kódà àwọn ò gbé lórí ìmáàmù kírun àbí òde kí ni o ìbá àmọ́ kírun ìtàwọn wò ni pé òun ti yọ ìgbà táwọn ẹbí àtọ́là ń fìfẹ́ ká kírun lẹ́yìn ìgbà tóòrùn bá ṣe kíni o tóòrùn ti yọ ń gbòòrùn ti yọ tán àsìkò téèyàn ó fi kírun tí èsè kútúbà jẹ́mọ́ ìpanimọ̀ ṣe kútúbà èyí màmú náà ni kìí ṣe tán yẹpẹrẹ mọ́mù àsìkò tó yẹ kí màmú ò kírun àti filẹ̀ àsìkò tó yẹ kó ṣe kútúbà àti filẹ̀ èèyàn ti lè pẹ̀nà lásìkò wọ́n ní fàyín dábàá àbáàdà àádàlú àjíṣà tó bá ti pa ẹran lẹ́yìn àsìkò tá a sọ yìí ti yọ àsìkò tí màmú ó fi kírun fáwọn tí bíi bíi alẹ́ àtàkà nítorí àti sẹ̀bí sọ̀rọ̀ bí kàlà àlà ti ṣe kútúbà níwọ̀n bá tọmọlúwàbí tí ó ní gbójú wọn láti lè pẹ́ràn náà tí tó bá ti pẹ̀rẹ̀ lẹ́yìn àsìkò ẹran ẹ̀tọ́ lọ́dọ̀ ọlọ ìmọ̀ọ́mọ̀ ọba àmọ́ ti kírun ìbá àmọ́ ti ṣùgbọ́n àsìkò tó tó kírun tó tó pẹran ẹ̀yìn tó tó ṣe kútúbà lẹ́yìn ìgbòrún yọ àti fi ilẹ̀ wọn lẹ́ran yẹn tọ́ nínú ṣẹ̀ríà wọ́n ní fàwa amsọ́là imam amla imam ọba àti kírun ibà àmọ́ ti kírun wọ́n lè yàn lè pẹran wọ́n fàwa amsọ́là mọ̀dọ́hí amla ìwọ tó fẹ́ bẹ̀rẹ̀ léyà ọlọ kírun yídí o ó kírun yídí o ṣùgbọ́n òòrùn ti yọ ètò ṣe déédéé àsìkò wọn àti kútúbà méjèèjì tí màmú máa ṣe àti fílẹ̀ wọ́n lò ti lè pẹ́ran jama ẹ̀gbọ́n tí wọ́n fẹ́fẹ́ pọ̀ ọ̀rọ̀ lónìí ni ṣé máa mo ṣàfi ẹsẹ̀ wáyé mi kí ló di fáwọn èèyàn máa fà lórí social media náà gbogbo tí ò tó iṣu àwọn àtẹ̀mọ́ ló fẹ́ ìwọ́n tó ọba lè ka tí àbí àtùwá fún bí àwòṣe àbọ̀ ti pàtó wà nù tí a dà níjà àbí mọ́sálà iná ẹ̀kọ́ ni mọ́sálà tó ń fìkì iyá tó ń kìláàsì iyá tó ń ìtìhàdìjà ọ̀rọ̀ táwọn àfáà kẹ́hìn gbìyànjú lórí ẹ̀ wọ́n tẹ́ sọ pé ètè mi sọ yìí ní nọ́mbà wà lọ́dọ̀ ọlọ́run ta ló ń tọ̀ ṣé wà tó ọlọ́run jọ ń pin ni ọlọ́run tó gbogbo wa ṣe o. nọ́mbà tù òun lọ̀rọ̀ tí àfa wa àtọ̀ àtìmọ́mọ́ àbúrò ànífà sọ. àwọn níjẹ́dí kúlù wá kùtù àfi hákì alìlú kúrọ́ wàlúbà wá bí ìdàtọ́lá àlìfájìrù sáni ọ̀rọ̀ tí wọ́n gẹ́ tó pààyàn lẹ́rìn díẹ̀. ṣùgbọ́n àwọn àfa wa ni jẹ́mọ̀ta lọ́sọ bẹ́ẹ̀ àwọn àfa wa wọ́n ní tọ́ba tilẹ̀ di pé àlùfájàrí ẹlẹ́ẹ̀kejì tá a fi kírun ti yọ ìjàmbá ìfẹ́ ń àwọn ọ̀sọ̀rọ̀ oòrùn ọ̀rọ̀ àlùfájàrí tó ti yá àbí òye wọ́n ní tọ́lùfájàrí ẹlẹ́ẹ̀kejì tá a fi kírun ti yọ wọ́n ní pé ní táwọn ọ̀rọ̀ àwọn tó ń a wà á fi àsìkò tí màámu lè fi kírun tí ó fi ṣe kútúbà alẹ́ wọ́n ń tabá ti lè fi ilẹ̀ báwọn èèyàn ti lè pẹ̀ràn léyà <laughs> òrùn ọba àmọ́ ti yọ òrùn ọba àmọ́ ṣe kí ni ṣùgbọ́n alùpàjáde ẹlẹ́ẹ̀kejì ti yọ èyí alùpàjáde tá máa ká sọ̀ báà ní o irú àsìkò tá a wà yìí ní èzè bí àrà nìbàdàn ti wáyé àrà ń five eleven five twelve alùpàjáde yọ ń sìn ẹ̀yà sọ yìí pé five thirty to six jẹ́wọ́n sẹ́ gbọ́ mi ní ìsìn báyìí sífì ẹ̀ ti lè pẹ̀rẹ̀ léyà lọ́dọ̀ mọ́ màbúrò àdìpá sẹ́yìn tẹ́ ẹ bá dára àwọn náà tó yan òkèké sí wàrà àgbòrò fáwọn ará oko. wakọ́lá Malik alimami Malik alẹ́ rahmatullah ìmáàmù tí ọlọ́run ní kí mọ́dáàbù wọn nílẹ̀ láfíríkà èyí táwọn àmọ́ ń lò ní mo débẹ̀ ìnàbà kiri àwọn ní láàyè júùsù dábùhùwà ilá bá dàsọ̀ láti lè wà kùtùbá tí ì wà dábùhì ì jọba ẹ̀ pàkíyèsí nǹkan mẹ́ta ìlà bàdà mọ́dá bàdà sọ̀láàtìlì ìmáàmì wà kútúbátìlì ìmáàmì wà dábúhìlì ìmáàmì. ìmáàmù dárìlì ìjírọ̀ ìmáàmù Malik alẹ́ rahmatullah àwọn ní ẹ̀ lè pẹran léyà àfi kí nǹkan mẹ́ta ọ̀sẹ̀lẹ̀ nǹkan mélòó jẹ́ alákọ̀ọ́kọ́ gbọ́dọ̀ ti kírun ẹlẹ́kejì ìmáàmù gbọ́dọ̀ ti ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwa ọdụ lò bí ẹdún wẹnu o àwọn èèyàn tó wá ń fa mọ́sálà tó dání ká wẹnu ọ̀bẹ wẹnu gbogbo tí ò nẹ́sẹ̀sì lélẹ́yìí sẹ́nà mo ti kírun sọ fún wa wọ́n ti fẹ́ kútúbà àti lè léyà ṣùgbọ́n láti fi lè jẹ́ pé àwọn ní wà wa lójú pé tọ́lọ́ lè ọdún tí màá ní dẹ́nẹ́kọ́ ni kí màá lọ́dọọdún ètí tọrọ ẹran tí iṣu ti wáyé ń bẹnu ìmáàmù lè má pẹran ó sì lè má pẹran ndị lọpẹran ẹgbẹjọ máa àti tíwọ́n tó takọ́bàlá lọ́ọ̀dọ̀ àyàkọ́ ọlọ́run bá dóyẹ lọ́mọ pẹran yín lọ kò sí nǹkan kan ìyẹn ni èyí táwà ń lò jù láfíríkà ìmáàmù Màlíkì ọ̀dẹ̀ sọ pẹ̀lú ọpọlọ àwọn àdíìsì wọn àwọn ajú níbi méjì mẹ́ta ń bẹ̀ Ahmad àwọn ní kọ̀lẹ́tọ̀ ká pa ẹran kọ́bùlà sọ̀la àgbọ̀dọ̀ pa ṣáájú wọn ẹ̀rí pé tiwọn náà bá ti wọn mọ̀ wọn. wàyẹ̀ júùsù bá a dà ha ṣùgbọ́n tọ́ lẹ́yìn ìran ó dọ̀nà méjì fún àwọn náà tọ̀ bọ́ di pé agbọ́dọ̀ pa ẹran lẹ́yìn ìran fẹ́ asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum wa rahmatulah ní mọ́sáàbù mọ́mọ́ ahmed ìmáàmù ti kírun tán sẹ́nu kì í bẹ̀rẹ̀ kútúbà ìwọ yà á dìde ọ̀yà bọ́ ọ́nà mọ́tò lọ́ba lọ́lé lọ́ba lọ́ pẹ́rẹ́ ó gbogbo kútúbà mọ́mù ìmáàmù ọ̀dẹ̀ pẹ́rẹ́ wọ́n ní ìyàrá rẹ lọ sóyè wọ́n ní yẹjúùzù báàdà ha àti báàdà sọ̀láàtìlì ìmáàmù

mọ̀sá ìlú ń tà sí à ìtọ́ dáa jù ní pé kílẹ̀ rí tọ́ wá kámọ́ lò fẹ́ nu jẹ́mọ́ sẹ́ ń bá mi lọ so lọ́dọ̀ mọ́ Muhammad tí mọ́mọ́ bá ti lè kírun tán èèyàn ti lè pẹ̀ràn ọba ìbá àmọ́ ti ṣe kútúbà ìbá àmọ́ ti pẹ̀ràn sẹ́wárí gbogbo mọ́ aláìtẹ́ ẹ bá wò ní ìsìn ìgbìyànjú àwọn onímọ̀ jẹ́mọ́ tí mo pè ẹ wá já lọ náà àdìsí ìdí ọ̀sán fún problem ẹ máa wo nǹkan o ẹ rí kọ́ ló clear o àfọ àwọn ẹni sọ̀rọ̀ máa ní kọ́lọ́ máa yọnu sí wọn wọ́n ní kọ́lọ́ nítorí sọ́làm ànábì ni màá zábà àkọ́bùlà sọ̀là ànábì ilẹ̀ ńtọ́ béèrè lọ pa ẹran ṣáájú ká tó kírun fa iná manzaba ha há lè fa iná màá zábà há sẹ́ẹ̀ kó ti kọ́ kílẹ̀ ọba àti gbogbo ẹ̀tọ́ bá pẹ́ẹ́rẹ́ kí máa mú tó kírun kọ̀ lẹ́ran ìta bíìsì gbé wá nìsín jẹ̀mọ́ ti ló gbé wá kí ló gbé wá ìrun sọ̀lá tùlì ìmáàmì wọ́n mọ̀ bá ẹ ń bá wẹ́ẹ́lẹ́ lọ pẹran lẹ́yìn ìrun fàkọ́dí sámà ló sùkù ànábì lẹ́ran iléyà rẹ pé wá àsọ́ọ́bà súnátàlì mùsùlùmí ah àwọn eléyìí àwọn alábá súnà àwọn mùsùlùmí mu súnà ọlọ́ọ̀ àtànàbí táwọn mùsùlùmí ṣe ńlọ́ba lọ. ó pé àdìsí o ìran màámu sẹ́ẹ̀ tí abẹ́ẹ̀rí ẹja mọ̀ bá lọ. nínú àdìsí ògbónà olóhùn gbọ́tà nàbí àsọ̀là ń sọ wípé ọlá nàbí oníṣẹ̀mí tù nàbí yà sọ̀lọ̀ lọ́wọ́ ya yàtù mọ gbọ́tà nàbí ń ṣe kútúbà ìdì sàdé ọgbọ́tà nàbí ṣe kíni tó ṣe kútúbà. anabi ni inna awwala máa nábúdáwù bí yí mi yáwó mi náà dáná sọ̀líyà ànàbí ní fi wa ni kákọ́ kírun. súnmọ̀ ànàbí ní lẹ́yìn ìgbà ọba kírun tán á wà á lọ gún ẹran jama ẹnba mọ̀kéwù fàná ní har fáwù tààkìb la máa ń pè ní òkéwù ó túmọ̀ sí báwọn kankan ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà díẹ̀ra fà sẹ́nu pé ànàbí ní tá a bá kírun tán á lọ pẹran sọ́sẹ̀lẹ̀ kánàbí ò kírun tán ní kọ́mọ̀sì kútúbà jama ẹ̀dá mi lóhùn sọ́sẹ̀lẹ̀ kọ́mọ̀sì kútúbà tẹ́ ẹ bá wo àwọn àfáà ànábì kírun tán yóò ṣe kútúbà kó tó lọ ṣe kí ni o kó tó lọ gún ẹran tí wọ́n bá wọ ọ̀rọ̀ mọ́mọ́ ìlìkí náà kútúbà wọlé àbí ọ̀wọ́lé pé kí máa mọ̀ ṣe kútúbà tán ọ̀wọ́lé jẹ́mọ́ mo rò pé ń gbọ́ mi yé lọ. ànábì sọ pé fàmọ́ ń fà á láàdá ẹ̀ ń bá ṣe ń tà sọ yìí ó bá wa kírun ẹ̀yìn ìgbà náà ọwọ́ ajé àlọ́ ọpẹran ó túmọ̀ sí pé yóò ti bọ́ Uwa láhàmì yòókọ́ dìmú wọlé àlè sẹ́ẹ̀rẹ́ tó bá wà lọ pa ẹran ààrẹ nìkan tó lọ pa ẹran léyà ṣáájú ọlọ ti ẹran léyà rẹ̀ ṣáájú káwọ̀ ò tó pa ẹran a ànábì ní láìsà mínà nusuk fi ṣe eléyìí èsì ẹran léyà rárá o kèé ṣe kí o kèé ṣe ẹran léyà ó túmọ̀ sí o ànábì ànábì dẹ̀ ni wọn ní kí ni o níjọ náà lọ. àwọn kan náà àwọn ẹ̀rí àti ẹni tó bá jẹ́ màámù agbọ́dọ̀ jọ kọ́kọ́ pa ṣùgbọ́n mọ́sálà ní ìtọ́ jáde ilẹ̀ yìí màámù ogo ṣé màámù bíi èmi ti kírun àbí màámù àdúgbò wa àbí màámù òlu ẹ̀ńdàlẹ̀ ìyẹn ló ti já sí wípé tá a bá dúró ẹni tó bá problem àá ní màámù bí o ti kírun ọ̀ sálẹ̀ kó ní so ìmáàmù tí wọ́n bá ti kírun tó bá ti kírun lọ́mọ àpẹẹrẹ rẹ lọ ìwọ tó jẹ́ pé bọ́yà rẹ̀ ń fi ọ́ ọ̀ láǹfààní àti lọ ìdí èyíkéyìí máa ń fa pé èèyàn méjì mẹ́ta ti ń bọ̀ ẹbí kírun alẹ́ àti kírun ah, ẹ̀yàn mẹ́lọ pa ẹ̀yàn mẹ́lọ ṣe kí ni o ẹ̀lọ pa ẹran ọlọ́run ọgbà ní ìjọsìn báyẹn mo rò pàmì yẹn ó clear àbí ó clear so tẹ́ ẹ bá wo àdíìsì mi ìsìn àwọn àáfàá lè ṣe easton bath pé ń gbà ànábì kírun táwọn ó ṣe kútúbà kó tó pa ni o ẹran ọwọ́ alẹ́ ni yìí lè ṣáájú wa tọ́pẹran ṣáájú ta ni ìmáàmù ànábì ní ẹran fúnra ni o ọ̀pá fún fámìlì rẹ̀ yòókọ̀ dìmú húlẹ̀ àlè kìí sẹ́ni tọ́lọ̀ àtànábì ní ọ̀pá láìsàmínà nùsùkì ṣe kìí sẹ́ni tá a ní rárá o wọ́n ní sáà bẹ́ẹ̀ kan ti ń jà búburú dá ọlọ́run ní kọ́ ẹ bọ́bá ní yá Rasulullah irú òṣìṣẹ́ bá tún kọ́ bọ́lá sọ níyà á àrùn kùmùlà èmi mọ̀ kí n tó wá bá yín kírun mo ti o mo ní ẹran kan wípé kí ni ẹran mẹ́fà ní pọ̀pọ̀ lọ́dún kan kò ṣe nǹkan jẹ́mọ́ ẹ̀rí pé tẹ́ẹ̀ bá wò ń sìn ní tó clear àkọ́kọ́ nu tó clear tí ò ti yàfẹ́ ẹnu ń bẹ̀ ẹran iléyà gbọ́dọ̀ jẹ́ yín ìgbà tí màá mú ti kírun mo rò pé yẹn clear méjì wà ń bẹ tí ò clear kútúbà ìmáàmù àti dábọ́fùl ìmáàmù ṣùgbọ́n yẹn náà a lè ìfá rẹ̀ nínú àdìsí àlùbárọ́wù mọ́nà àzì àdìsí kan náà tó ń bẹ tí mo lè sáré kà àdìsí bẹ́yà kí n sáré mọ̀ ń wo básìkò ṣe rí ni o tó ti yé ká ní ìsìn àdìsí ní ètò tó ń wáyé ànábì ẹ̀sán sọ pé màá ká nà dábàá òdè ìyáta o kọ́bùlà à ń yù sọ lìyà ànábì lẹ́tọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ilé aṣáájú kó tó kí nùfàlì yẹ́dùbà màkà nà á òkùrọ̀ kọ́yà àpàmì rọ̀kò wà màkà nà yẹ́dùbà ẹni tí ó wá sí ìpa ẹran kó tó dípa kírun fàlì yẹ́dùbà bísìnlá kọ́yà àfọ́kọ́ ọlọ́ọ̀pẹ̀ran tẹ bá tún wà díìsì eléyìí náà ó ń sọ ń pa pé ìmáàmù gbọ́dọ̀ kírun tí màmá ti á wá kinu nínú ẹ̀kọ́ ìsìláàmù tá a máa ń dúró gbọ́ kútúbà ó dàbí tọ́lẹ́ pé ibi tí màmá ti jinlẹ̀ dáadáa tí bá ṣe kútúbà jẹ́nẹ́rà tán yóò wá lọ́dọ̀ àwọn obìnrin lẹ́ẹ̀kọ̀ọ̀kan ń ṣe bẹ́ẹ̀ yóò wá ṣe tó le àwọn obìnrin nídìí wáàsí tó le ń gbà mí ẹ̀yin wúmọ̀ wọ́n lọ sojú wọ́n fẹ́ máa yẹ pẹ́lẹ́ àwọn ẹlẹ́yà níbàdàn wọ́n mẹ́lẹ́ akẹ́ lóde wọ́n ní sọ́kùnrin obìnrin obìnrin ẹ mọ́gbà fún ẹ àdúrà ẹ̀yin ọlọ́wà ẹdú òfìtọ́ lọ́wọ́ gbogbo ẹ̀tọ́ fẹ́ yẹpẹrẹ yín ọlọ́wọ́ dọ̀rọ̀ wọn rú ni ó láyé àtọ̀run bí wọ́n ṣe ń lẹ̀ wọ́n tún lẹ́wọ̀n bẹ́ẹ̀ ọmọ wọn tàlé wọn tòkó wọn wọn ẹ máa lórí ni wọn gbádùn wọn ọmọ wọn gbádùn wọn fúnra àlọ́mọ rédíò ẹ bá wọn bí àwọn ẹlẹ́yà o tí ń da àwọn o. tó obìnrin sọ̀rọ̀ pé ẹ̀yin obìnrin ẹ ti ń jìnnà anabi máa ń ṣe kútúbà tó lè fáwọn irú ẹ̀ ló máa fi ẹ̀yìn obe tàṣọ dákínà wà sírìnà lè ẹ̀sà fàyínà ẹ̀rọ àìtù kúnnà àkísàrọ̀ àlè anabi lẹ́yìn obe ẹ máa ṣe sàárà ẹ ti yáwọn jù kí ló dé ah, ẹ máa kó góòlù jẹ ẹ máa kó kúpà jọ ẹ máa ṣe sàárà ẹ jẹ́ kí dáadáa yín ọmọ ẹ̀pọ̀ ẹ̀yin ni mo rí sẹ́ ẹ̀pọ̀ jù nù náà ṣe wá àsìkò lè àwọn obìnrin kí ló dé táyé báwa pọ̀pọ̀ àwọn obìnrin bẹ̀rẹ̀ sí ní ṣe sọ́dá kọ̀ kódà rẹ̀ tọ́jọ́ pọ̀fẹ́ lé mọ́yá rìn díẹ̀ tó ní ṣe sọ́dá kọ̀ jọ náà tó bá jẹ́bi tí màámù ti rí ààyè jókòó dáadáa tó bá tó kútúbà fún jẹnẹra ẹ̀yin ń mẹ́rin ìlú àbọ̀ àbáyín sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tó níbẹ̀rẹ̀ kútúbà dìgbò olùjẹ́sẹ̀ dún mẹ́ta sí kéne o márùn yóò tó bá obìnrin sọ̀rọ̀ tó nípa ìyẹn náà tó wà lá ẹ mójú táwọn ọmọ yín o ẹ mọ̀jà ọmọ yín o, di ìyàwó ẹ̀yin ẹlẹ́yà ẹ bẹ̀rù ọlọ́wọ́ ẹ̀yin ẹlẹ́yà ẹ má bóra o ẹ̀yin ẹlẹ́yà ẹ má mọ̀fọ́sọ yín o ẹ̀yin ẹlẹ́yà ẹ má kírun lásìkò ẹ̀yìn ẹlẹ́à ẹ wọlé àdúrà ẹ̀yìn ọ̀sọ̀ wà sí tó lé fáwọn obìnrin ní ibi kálukú wọn délé wọn lò ní ìsábà gbọ́n túnú àwẹ̀ wọn lò di kíni o iléyá ìsábà gbọ́n léyá wọn lò di rọmọdún sí pé kíni o tí ń bọ̀ pẹ̀lú ìsábà jọ jímọ̀ ọlọ́jà àwọn ọmọ wọn jẹ́ pé wá àti ní òtòbí lẹ́mi wọn kìí ṣe owó five naira àyà àdínì wọ́n mú ten naira wa kerosene àdínì wọ́n mú two hundred wa bàbá pẹtrol àdínì àti owó tiwọn náà ìyá gáàsì àdínì owó wọn ti débì pọ́blẹ́mù kan nílẹ̀ Yorùbá náà kọ̀sẹ́ni tó wà á fà kó ṣe wá àti wàhálà ìkáwọn èèyàn wá ibì kan sọ̀kan lọlé kí nìkan gba àwọn ẹlẹ́yà òtútù kí irun gba àwọn àfọ òkun fómi irú wá àti eléyìí pọ́blẹ́mù ní lọ́dọ̀ tiwa wá àti táwọn èèyàn máa ń ṣe lọ́dọ̀ wá ń bì ni wá àti táwọn èèyàn máa rẹ́rìn òfò Ọlọ́run kó tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe torí ibi táwọn lọ́tọ́ pọ̀ ẹran ẹlẹ́yà yìí àwọn àáfàá ní èyí tó rinlẹ̀ jù alẹ́pàájọ ọjọ́ kẹwàá oṣù tòlè yìí dá ọjọ́ ọlẹ́yà gangan ọjọ́ ọdún léyà àlepa ẹni tó èyí olóṣì lóore jù lọ́dọ̀ ọlọ́run ẹni tí ọ̀bá rí mú àbò láwọn ẹran tó pọ̀ ọ̀pá kan lónìí atúnlepánjọ́ kejì atúnlepánjọ́ kẹta èyí lọ́pọ̀lọpọ̀ àwọn àfa àṣọ ṣùgbọ́n atúnlé sọ di ọjọ́ kẹrin náà mo rò pọ̀rọ̀ mi yà bí òye kọ́lọ̀wọ́n bá lè kẹ́ ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹja tó kò bẹ̀ yẹn ṣé ẹ rí ẹran léyà yìí jọmọ ẹ mi o a bá ti wá pa tán ẹ fọta ní ọpa àwọn àfáà lè tó lóore jù ẹ̀ ń tó lẹ́ran léyà ní kọ́pá kẹ́ bisimilayi allahu akbar jọmọ ti mo pè bisimilayi tó wà walaka ó lè fi kún ó jù bá ń lọ nílẹ̀ bí sàmáwá ti wà ládàá mùsùlùmí ṣùgbọ́n èyí tó common tí ò lè fún yín problem ẹ̀yin mùsùlùmí bisimilayi wallahu akbar bisimilayi wallahu akbar mọ́ ọ̀pá ẹran ìpẹ̀lú ọkọ̀ ọlọ́run lọ́ba tó tóbi tá àgbẹ̀rán fún un so clear about jẹ̀mọ́ èyí ò ní ẹjẹ́ ọ̀pọ̀ jù ẹni tó wà lẹ́ran kò lè dápa àwọn èèyàn lè bá a pa wọ́n lè bá a wù wọ́n lè bá a kún mọ́sálà míì ní pé tán bá bá wa pa tán wa kún àwọn tó pa tán kún tán wá láwọn ògbó wa fún lówó tó bá jẹ́ káwọn tí ò lẹ́tọ̀ọ́ fẹ́ràn iléyá ni à fún wọn lówó iṣẹ́ wọn ni wọ́n sì gbowó iṣẹ́ wọn kán máa lọ olówó làwọn náà wọ́n pẹran wọ́n kẹsàdé wá bá kan fàdúgbò wa kan rí twenty thousand bẹ́ẹ̀ káwọn náà ò ní sowó ọdún ni àwọn náà lẹ́ran tí wọ́n lọ pa ń lé ṣùgbọ́n tó bá wa pa ẹran tó bá wa kan ẹran olùsìfẹ́ kan lòun náà bóun náà pẹran àbọ̀ wà nú àwọn tó yẹ ká fún ní ẹran ọ̀wà àti tó burú ká fún fún ní kéne o ẹran ṣùgbọ́n àdìsí àfọwọ́ àlì bẹ lórí ẹ̀ tó ti yé bá ní ìsìn á ní owó ọ̀yà lọ́tọ̀ ni àdìsí àfàwọ̀ àlì ló gbé wá bẹ̀ sànàbí gangan fi odidi ra kọ́mí sọ àfàwọ̀ àlì ẹ mọ̀ fún àwọn tó bá pátá kún ẹ mọ̀ jọ̀ọ́ jẹ́ pẹ́ran lẹ́ẹ̀dì sanwó ọ̀yà wa ẹ fún wọn lówó ọ̀yà ni á wọn lówó látọ̀dọ̀ wa so ìyẹn ni káwa náà òfin kọ́ra wa kò ní ìdìbò àfa àkan wa sọ̀rọ̀ ẹ̀ di olùpẹ̀ràn of Nigeria limited ọba jáde ọlẹ́yà yà mọ́ ọbẹ̀ tọ́pọ́n bóun ni ọlọ́lẹ́yà yìí dà ẹni bá ti á di ọ̀sán ẹnu á dá ẹ wà máa dájọ́ so kò tó burú àáfà tí ọba pẹran ẹ mọ̀ jẹ àwọn sáwọn àáfà àwa náà èsì àwọn sáwọn àáfà gbogbo àwọn àáfà àtàkọ́ wa lẹ́kọ̀ọ́ àtàwọn tó mọ̀ wá wọ́n mọ̀ wá pa ìsà àwọn sáwọn kódà àpàdé wọn ni wọ́n tó àìsà àwọn sí wọn àpàdé wọn lóde àìsà àwọn sí wọn wọn ṣúná ọ̀ká wa láwọn ṣùgbọ́n máa ìṣẹ́ ti báwọn ọmọ ṣe arí ni báwọn yẹn ṣe máa ṣe ṣe arí ni pé táwọn ń transfer sáàfà ni ó ju tí wọ́n nà fún lóde lọ ní ṣe arí ni tó ti yé bá ní ìsìn so ọlọ́run kò sí tó burúkú ọlọ́run ṣe tiẹ̀ ní gbangba o mọ́ sí mi gbọ́ ṣùgbọ́n tá à ń sọ ni pé kẹlòmí àrò kò yàtọ̀ ni pé ọ̀ma wàhálà kákẹ́ máa fún owó bí ẹlẹ́dà òun táwọn abájára gbé fóònù dání ìtàn àgbàǹfà o ti mọ iye táwọn tó ti wọnú ẹ ó ju tí wọ́n kẹ́ẹ̀nà two hundred and five hundred kọ́ sẹ́yìn ó jù lọ ṣùgbọ́n ìtì kálukú bá bá ti dá ọlọ́run gbà lẹ́sìn lọ́wọ́ kẹ́ni o gbogbo wa àwọn iṣẹ́ wọ́n fáwọn èèyàn wọ́n ń kéw sóye béèyàn so yóò tún dijọ́ léyà òun àmọ́bẹ̀ yóò máa pẹran kí torí ẹran tí wọ́n dájọ́ fún ọ yẹpẹrẹ àfa èyí ètò ìrìn mi ní ọba yín gbọ́dọ̀ kálukọ́ máa dolo èmi náà máa ń pẹran kí nàìjíríà níwà di alápẹran ta òfin nàìjíríà rárá kálukọ́ pẹran lè rẹ̀ yìí so bismillah allah akbar kí lẹ́ẹ̀dẹ̀gbẹ́ kọ́tù olùkùlùkù wàlúwàbàjẹ́ ẹ̀rí tẹ́ ẹ bá ti gé bá tẹ́sẹ̀ bí sínú alágbàrú ẹnìkan lè bá yín fọ́ọ́mù lórí káwọn méjì bá yín fọ́ọ́mù lẹ́sẹ̀ ẹ pẹran kò ṣe nǹkan kan ọlọ́run bó ṣe kí ni o yọ ọ gbà bẹ́ẹ̀ jẹ̀mọ́ tó clear bí ò clear èyí ẹ ti pa báwọn tẹ́ bá ti wá pa bó o lẹ́sẹ̀ pin ṣẹ̀rí àtúnṣọ̀rọ̀ lórí ẹ o ṣẹ̀rí àṣe kí ni ṣẹ̀rí àtúnṣọ̀rọ̀ lórí ẹ ṣùgbọ́n sọ́márì táwọn àfáà sọ ọ̀rọ̀ àkọ́kọ́ ẹlẹ́pin sí mẹ́ta ẹ jẹ́ ń bẹ̀ ẹ ṣe sàárà ìdákẹ́ta ọ̀hún lẹ́mọ̀ jẹ díẹ̀ díẹ̀ àtàwọn àlejò tó bá ń wá bá yín ọ̀rọ̀ kejì ní pé tó bá ní fámìlì tó pọ̀ kánípẹ́nìsì mo níyàwó mẹ́ta lápẹẹrẹ mo láwọn ọmọ tó pọ̀ mo sì pẹran kan mo sì ní bí àtẹ̀mí àtàwọn ìyàwó àtọ̀rọ̀ àmì tá a bá jẹun lónìí ọ̀la ọ̀túnla iléyà ń tẹ̀síwájú ẹran tí mo pa ó ti san kí n má a jẹ́mọ̀ kí mo wí jẹ́mọ̀ èyí nídìí kí n yá nǹkan èmi fúnra mi olóde bàbá bùkátà èmi àtàwọn ìyàwó àtọmọ mi ká jẹ gbogbo ẹ̀ tán jẹ́mọ́ só clear bí ó clear ṣùgbọ́n mo tó ní pé ah, mo pàkan lónìí ní àtàwọn ìyàwó mi tàbá jẹ́ àtọ́pá mi lọ́la mo lè hàn bẹ̀. èèyàn sì lè á gbogbo ẹ̀ tẹ́ ẹ bá rí pé ìyàn mú nù òní ìyàn ṣe kí ni jẹ́mọ́ àdìsí ń bẹ nínú sọ̀rọ̀ Muslim àti Bukhari tánà bí n sọ fáwọn sàábé lọ́dún kan pé mà ń bọ́ hà mí nǹkan fàlàyé subahanna bàdà sálífà wàbákìyà fìbẹ́ẹ̀tì mi nù ṣe. anábìrin ẹni tó bá pẹran léyà nù yín asụba àjọ kẹta ò gbọ́dọ̀ kẹrin ó tó kù falama kánà làámùlẹ̀ mokùnbè ìgbà mgbe dọdún tí tí ìlú ti rọgbọ bí ọdún 2020 ọdún covid kọlọ̀ mẹ́jà àríwẹ̀ ma wọn ni kọlu ya Rasulullah ìdí òjòlá náà fàálù kàmá fàálù náà fìlà ámìlì ṣé bá a ṣe ṣe ńlá náà ṣe wù ànábì ní rárá kùlù ń wàá àwọn èèyàn wàá báyọ̀ kí àgbọ̀dọ̀ fẹ́ràn léyà pamọ́ èèyàn lè fẹ́ràn léyà pamọ́ ànábì lọ sọ bẹ́ẹ̀ wà dákì o lè fẹ́ràn léyà pamọ́ tó ọmọ dọ́gbọ́n ti díẹ̀ díẹ̀ tó ọmọ ti jẹ́ pé wà láì sálárì oṣù mi kí n tó gba <laughs> nẹ́tíwọ́ọ̀kì yóò ti dàrú o ẹ̀sáàjì mẹ́rin díẹ̀ táwọn fi mú gaari níjọba yọ ẹran àá fi mú gaari níjọba yọ ká fi jẹ ẹ̀kọ́ ara mẹ́kọ̀ọ́ kò sómi ọbẹ̀ gan ẹran àtẹ̀kọ́ wà lẹ́yìn ọlọ ọkẹ̀ mú mi sí kódà olówó tó ní ọba tó fẹ́ràn jẹ̀kọ́ o ti gbọ́ àdúgbò fẹ́ràn jẹ fúrí tó ti yé bá ní ìsìn fẹ́ràn jẹ́sú lọ́nà olúǹde náà tó ti yé bá ní ìsìn ọ̀kẹ́ máa fẹ́ràn jẹ́sú odò olówó náà <laughs> kọ́lọ̀ wọn láàánú wa lójú. alimoyim so ẹran léyà fọ́múlà tó bá bá wa ni tó bá jẹ́ fàdúgbò tí wọ́n ń gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn pẹran máa fẹ́ràn rẹ pamọ́ ìpìlẹ̀ ni pé ká mọ̀ gbẹ̀ràn léyà káàkiri ṣùgbọ́n tá a bá rí pé àdúgbò táwa ń gbé àwọn èèyàn pẹran àwa gbọ́dọ̀ wọn ládùúgbò kan o àwọn èèyàn pẹran bẹ́ẹ̀ àlè gbẹ̀ràn léyà wa lọ ìlú táwa ń gbé àwa pẹran ẹran tó sọ plọ̀t àwọn ọmọ ìyá wa kan ní Gaza o àwọn ọmọ ìyá wa kan ní kọ́ńtì kan ìyá ń jẹ wọn tàbá làwọn tí ó bá nígbè lọ àlegbè lọ ṣùgbọ́n sílẹ̀ ni pé àdúgbò tá a wà láti àyànmọ́léyà wa kódà kò nídìí ká ẹsẹ̀ mẹ́ran kúrò lákẹ́yẹlé àwa ẹsẹ̀ mú lọ sí mùsùlùmù àbá mẹ́ran kúrò ní ọjọ́ àẹsẹ̀ mú lọ sí ọ̀nà ui àdúgbò ní ọ̀nà ẹtì à ṣùgbọ́n tẹ́ bá rí pé there is need for that ẹnìkan tẹ́ ẹ mọ̀ ibi tó wà àwọn èèyàn bóyá àwọn kèfèrè lọ́pọ̀ ládùúgbò rẹ̀ wọn ò pẹ́ràn àbí wọn ti ẹ̀fẹ́ kan pẹ́ mọ́tò àwọn èso ọlọ́dún ẹ̀sìn náà pé ìyá ọmọ jẹ́ kò sì lè jáde wá sọ pé lọ́dọ̀ ti ẹni fẹ́ràn ránṣẹ́ sí kó ṣe nǹkan kan ọlọ́run jẹ́ àmọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ayé mo rò bóyá àbí òye ní ìsìn àwọn àáfàá lẹ́ran iléyá iná fẹ́ ká pa wọn ò fẹ́ ká fi iye owó rẹ̀ wọn ò fẹ́ ká fi ṣe sọ́dá kọ́ jàmọ́ sóyà àbí òye wọn ò fẹ́ ká fi owó tí lápẹ̀rẹ́ sọ yẹ kí n mo fowó rẹ̀ ṣe sọ́dá kọ̀ payana léya ntọ́lọ̀ ń fẹ́ nu ẹran tó pa nǹkan ọta ẹ̀jẹ̀ ẹlẹ́yìn ìrọ́ kọ́tù dam ọlọ́run nífẹ̀ẹ́ sí ìdíkọ̀ wa máa ha owó lọ ẹ jẹ́ kí a gbọ́ àárín yẹn náà yìí. nínú àwọn nǹkan mi ti máa wá fẹ́ kí n mọ ìrìn fẹ́ kí n parí wá sí kí n mọ sọ nílẹ̀ Yorùbá ti wá ń bí àwọn nǹkan bẹ tá a máa ń ṣe lásìkò léya tọ́lọ́run nífẹ̀ẹ́ sí àwa mùsùlùmí láti ń ṣe mo wá rọra mi àtẹ̀yìn bàbá bàbá mi fẹ́ jókòó àtẹ̀yìn ìyá mi fẹ́ wà ń kálẹ̀ àtẹ̀yìn ọmọ ìyá mi ẹjẹ́ àjọ ṣiṣẹ́ dáwà nínú fámìlì wa láwọn mọ́sálásí wa ládùúgbò wa. alákọ̀ọ́kọ́ nínú táwọn èèyàn máa ń ṣe lọ́dọ̀ wa ń bì tí wọ́n fi sọrí iléyà tí ìsàrà iléyà òun ni kánífà iléyà kánífà. ẹ ra àwọn ọ̀dọ́ tó jẹ́ pé àwọn míì nu wọn ọlọ́run lọ́mà nìyẹn wọn wọ́n fẹ́ fi lọ́gbọ́n pawó sápò ara wọn kò sí nǹkan ẹ̀ẹ́sẹ̀ ti kánífà àtiléyá ẹ̀ẹ́sẹ̀ máa fìtọ̀ fọ̀gbẹ́ ìdí ọ̀jọ́ra wọn ọdún ọlọ́run àti ìlànà èṣù àwọn àdúgbò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń bàdàn yìí wọ́n ti sòdí pé kò gbọdọ̀ sí kánífà ń bẹ̀ wọ́n ti ṣe kánífà wọ́n ti di lute wọ́n ti di jalè wọ́n ti kánífà wọ́n ti rẹ́pù àwọn obìnrin kánífà ọtí mímu kánífà ìdàgbòrò kánífà ìmọ̀ lọ́wọ́ kánífà ìmọ̀ ẹ̀dá àwọn drivers láàmú kánífà wọ́n máa dé gbogbo àwọn àdánwò tá a máa ṣe ọlọ́run ti ń bá ní ipa náà rẹ̀ ṣùgbọ́n kéètàn àwọn ọ̀dọ́ mùsùlùmí tí wọn ò lẹ́sìn tán ya tọ́ọ̀gì tí ọ̀rọ̀ wọn dàrú gan àwọn náà pọ̀ bí kánífà àwọn ọmọ wa náà ni àwọn àbúrò wa náà ni kálukú ṣe dá wà ládùúgbò tẹ̀ ẹ bá wà gbogbo ẹ̀yin láńlọ́ọ̀dù àdúgbò ẹ mọ́ faramọ́ kánífà mo rò bóyá àbí òye kò sí ti ń jẹ́ iléyá kànìfà ìyẹn jálá kọ̀ọ̀kọ́. ẹlẹ́kejì nínú àwọn tí máa ń lọ lásìkò iléyá láwùjọ wa jẹ́mọ́ ẹ̀ gbọ́ mi dáadáa o òun ni ṣùrùbùlù kan ọtí mímu ìmáa mu ọtí ẹlòmíì gan ẹran iléyá rẹ̀ yóò sì lọ ra àwọn bíyà bíyà mo rọ́kàlùkù wa ẹ jẹ́ ká jìnnà sí i ìmọ̀ fìyàpá ọlọ́run ìmọ̀ dàpọ̀ mọ́ títẹ̀ láṣẹ ọlọ́run ẹni tí mu ti gan mọ̀ bí ọ̀dà ọmọ pé lánàá èṣù ni ẹ jẹ́ ká gbìyànjú gbogbo ń tọ́jọ́ mọ́ à ń fẹ́ràn léyà mu tí à ń mu ọtí nígbà léyà àbígbà tí léyà bá tún lọ tán kèéfé lànà tọlọ́run o jàmọ́ ẹ̀jẹ̀ á jìnà sí o ìyẹn jẹ́ méjì torí mò ń kéékèèké ẹlẹ́kẹta jẹ́mọ́ ẹ̀bí ẹ bá ń di àárín ìmú ẹlẹ́kẹta tí mo fẹ́ dé òun ni ti ṣáàrù sínà ìwà sínà lásìkò léyà gbogbo àwa tá a ọmọ obìnrin mo rọ̀ àdánwò ní fáwọn ọmọ wa o a ti ráwọn kéésì náà ọmọ obìnrin kan lọ́ba yín fún bọ̀dá àpá bọ̀dá bọ̀ nìkan ní Yorùbá ọ̀dà sùn olórí ibú ìkejì ààrẹ wọ́n ti máa ń kí ọ̀dọ́ tí ọ̀dà sòsè kí ni o dáńdì wọ́n lò lórí ibú ìkejì kí ni o ìkejì ààrẹ tí ọba ti lẹ́sìn ó lè ó lè kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ó lè máa bí ewúrẹ́ sùn ní ìsìn tí kìíní bá ti dé sí ọlọ́run jábẹ̀ wọ̀ fáwọn ọmọ wa àwọn èèyàn ń lo àsìkò léyà láti máa fi ṣe sí i ẹranko wà tí wọ́n fa àwọn girlfriend jẹ wọ́n ra petrol sínú generator wọ́n tan jẹ́ẹ̀nì wọ́n mọ̀ play wọ́n bọ̀ wá síbi orin náà o ti yé torí báwọn àdánwò yẹn tẹ̀léra wọn ni ẹ ní gbóhùn pé kí n lè fò ọmọ yóò ti fọmọ obìnrin ìwọ ATM lọ́wọ́ aláàárọ̀ nígbà ọba ti di ẹ̀yìn kan wọ́n wèrè òní lógò wèrè òní nọ́mbà sọ́wọ́ ní nọ́mbà lóòótọ́ torí báwọn bá ti fi àwọn orin fújì àwọn orin dẹ́yìn disco àwọn orin àdánwò yẹn orin lẹ́yìn ọmọ gbọ́ ọmọ ti pariwo yé ẹgbàá mi ọ ẹni gbọ́ ọmọ ti bọ́ ó ti rẹ́pù ọmọ méjì mẹ́ta ọ̀tọ̀lẹ̀ tí ó fọlá aago mẹ́wàá ọ̀tọ̀lẹ̀ tí ó fọlá aago méjìlá gbogbo àwọn ọmọ yín obìn tó bá ti yàtọ̀ síbi tọ́kàn yín balẹ̀ ẹ jẹ́ wọ́n wà nílé yín lásìkò lè yá ni. jàmọ́ ayé ti dàrú ju gbàkan táwa máa kiri bá máa ranjú kí fún lè yá lọ ìbẹ̀rù ọlọ́run wà nílùú gbà náà tó bá yàtọ̀ sí pé ọmọ yín obìn ẹ máa gbọ́ mi jàmọ́ o ọ lọ ọ̀dọ̀ àbúrò yín kan ẹ̀gbọ́n yín kan tọ́kàn yín balẹ̀ kọjọ́ àbúrò yín nǹkan kò lórí ibú bẹ́ẹ̀ ẹ àwọn olórí ibú tọ́jú olófò ọmọ mi nǹkan ṣe pé tòun gan lọ́wọ́ mi gbé ọyá wá bá mi sùn wá bá mi ṣe sí ma kìí ṣe pé sìnà lọ́ba lọ ọfẹ́ lọ sí boyfriend yẹ òun náà lọ sí boyfriend ọmọ tóun náà gbádùn ibà ọmọ mi nǹkan tó tó lò já kọ̀ gbádùn ọlọ́tí boyfriend ọtọ ìwé ojú ọtọ ìwé ọwọ́ ó fi ìwé làálì sọ́wọ́ gbogbo ọwọ́ kẹ́lẹ́kẹ́ pé kò ló glove kò ló kankan so ọkùnrin rí gbogbo aṣọ tọwọ́ gbogbo figọ sẹ́wọ̀n sẹpẹ́sẹpẹ́ gbogbo ẹ̀ ló fi báyà bírẹ́sì ẹ̀ báyìí ló ṣo gbogbo ẹ̀ ọlọ kí bẹ́ẹ̀ tẹ̀ náà ah, àwọn ẹ̀kọ́ yóò ti bára five alive sílẹ̀ kódà ìkan ṣẹlẹ̀ tọkùnrin yẹn sọ wọ́n fóògùn oorun sínú drink fún ọmọbìnrin yẹn ó mú tán báyìí àfa àwọn kòbó gidi ìná ni wọ́n kòbó kò sí nǹkan ní illegal sex. àwọn ọmọ yóò bí ẹ sọ wọn ọmọ yóò bí ọmọ máa dání kíláàsì kò lè yá ọlọ́dà boyfriend ẹ̀ boyfriend rẹ̀ ọlọ́dà ẹ lọ kí ó lè má lánìyàn sínà ṣùgbọ́n sínà ọ̀sẹ̀lẹ̀ torí pé òun náà ti oti ó ti tàtẹ ó ti ṣe gbogbo dèdè rin bíbọ̀ ìtọ́lò jáàbù náà gbogbo jáàbù ẹ̀ náà lòun náà ti ṣe ṣe gbogbo àyàwó gẹ̀ ṣe gágágá tèyí náà rí ọlójú rẹ̀ ọ̀fà náà pé eléyìí ọ̀gbọ̀dọ̀ lọ́lọ́fẹ̀ẹ́ à èèyàn bá jẹ́ bí eléyìí kan dá àdánwò ìtí mò ń sọ o ẹni tàdánwò bá kàn ló ṣe kí ni mọ́jà àdánwò ọ̀kan àwọn olórí ibú pọ̀ lórí tí wọ́n ṣe ìsìn àwọn òṣìṣẹ́ rédíò òkè wọ́n sọ jẹrẹrétọ̀ wọn ò gbọ́ wọ́n àtọ́ wọn pé ọba sọ wọ́n kù ní o wọ́n lè mú kẹ́ni kankan fi á ara wọ́n lè kaba lẹ́nu wọ́n wà dẹ́rù bá wọ́n lè mú kẹ́ni kan bí owó ẹ̀yọ káfí àgbẹ̀sọ orí tọ́ ọba sọ wọ́n kù ní o ẹ̀rù ọmọ ọba. ẹ ẹ sẹbẹ ẹkọ àtàwọn ọmọ yín obìnrin àwọn àbúrò yín gbogbo àwọn tó wà ń kọ́ sọ́ọ́dì yín ká máa jẹ ọdún òfò kí ká má lọ ṣe kòǹgé orí òfò àbí sí iná òfò <clears throat> jama sì máa ń lọ lásìkò yẹn ló kọ́ pà ń lọ kíyàn fún kẹ́ni ọdún aligi náà wà ní mọ́síìkì mísíìkì náà ń lọ rẹ́rẹ́rẹ́ mísíìkì lọ rẹ́rẹ́ ni o àwọn èèyàn máa play music ọdún ọlọ́run lẹ́ ń ṣe yìí ah ọdún rẹ́rẹ́ táwọn ṣe àbá ọlọ́pàá ò lè má wọn ọlọ́pàá mọ̀mọ́lẹ́kà lè mú yín tọ́lọ́pàá ọ̀bá lè mú yín torí pé kọ̀ọ̀ta kò fi nàìjíríà ń jẹ́sùn ọ̀ta kò fi ọlọ́mọlẹ́kà ò mú yín nù sàárè yọ̀ ọ̀nà ti yín ta jẹ́mọ́ iléyà wà kò sí iléyà haramu ni ká máa gbọ́ music ìsọ pé wákà music tó bá ti lè lùlù sórin haramu ni ẹ wà lásìkò ọdún gbogbo àwọn ọmọ wa náà lọkùnrin ẹ kọ́ṣà àwọn ọmọ wa ọkùnrin ẹ ṣe wá Kùránì kẹ wá wáàsí kẹ wá kùnúùtù kẹ wá àwọn nǹkan tó jọ má dùn àìbẹ̀rù ọlọ́ọ̀ni ẹ máa play kò sí tó burú ká ẹ káriwọ́ wà ọdún dábẹ́ jẹnẹrétọ̀ kò sí nǹkan kan ẹ máa play ẹ play a máa play music a máa jó torí bí ẹ bá ti lè rí àlìgínà wù lábúdà mí náà rock ẹ rí ijó ń bẹ àwọn mọ̀nàfíìkì àwọn ọ̀tá ọlọ́run náà máa kọrin àwọn náà máa jó sórin ọdún iléyá ọdún ọlọ́run ni kò gbọ́dọ̀ sí jó kò gbọ́dọ̀ sí lù ẹ mọ̀ lẹ́yìn sọdún ti wà káàkiri ní ti mẹgáfóònù ẹ ti ṣáàjẹ ó lè to ten hours ẹ àmọ́ play fújì wèrè rèé o kíní kan rèé o gbogbo eléyìí ọ̀dá ẹ máa play kùránì ẹ play àwọn tọ́lọ́ tí mà lè ká láàánú ọmọ wa ṣàdúrà fún yín àwọn èèyàn aláwọn sọ ní gbogbo àdúgbò ọwọ́ àdáwù kó rẹ̀ lómi ò play dáago kan òru òní já gbádùn pé ọdún ló dé táwọn ń ṣe gbogbo orú àwọn ìyapọ̀ ọlọ́run yìí ẹja lọ yọkú o ọlọ́run mọ́sọ adó lórí ibú ara rẹ̀ òun ni fífi irunkúrun wá sùn ṣáà àwọn ìyàwó àwọn ọmọ obìnrin àwọn àbúrò obìnrin wọ́n ti doni jerry onípámì wọ́n wá ṣe àwọn ọrùn ṣàyàpín àwọn ọrùn èṣù jama ẹ wá jọ ń torí ọlọ́jọ́ òun làwọn mùsùlùmí fẹ́ bẹ̀rù ọlọ́run pa aláàfẹ́ sọdún iléyá ọdún tó ní í ṣe pẹ̀lú ájì tó ní í ṣe pẹ̀lú àmọ́bí ibrahim alayhi salam ọdún tó àmọ́bí wa mọ́ọ́sà salam tó máàkì ọdún tọ́lọ́run táàfì níyọ̀nù ọlọ́run àwa tó ní yàpọ̀ ọlọ́run lọ́kàn ẹ mọ̀ ìdáhùn ìyàwó yín ó ṣe jẹ́rìí iléyá wà o kò sí iléyá haramu ẹ mọ̀jẹ̀ wọn ó ṣe pámì wọn ká má fi irun kọrun gbogbo àwọn ọmọ wa ọkùnrin ká má fi irun bí irun ìkìlópẹ̀ tí irun àwọn ẹjọ́ lẹ́mọ́ wọn lórí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká make sure pé modesty decency pé àwọn ọmọ wa o ìwọ ọmọlúwa gbogbo tí mo ń sọ ìmọ̀ ìjọ́wò làwọn ìranù yìí dé ìgbà táwọn ẹ̀wà ń kéke olórí nípa àmọ́ ní kádébáríkádé sàálà wọ́n ti pa báríkádé sàálà rẹ̀ ní ìsìn àwọn àdánwò tán fi kún mọ́ ń sọ yìí báríkádé sàálà pépà lásán ni wọ́n kẹ̀sẹ̀ àwọn tó máa ń wọ́n ṣe wọ́n fi rọba dúdú àlùsì kan báyìí ṣe àwọn wọ́n ya àgò sí ìmí wọn lè fi tẹ̀sùn bá a sí barka de sàlà àwọn àmọ́ inú wọn mọ̀ wá dùn a lè dé mẹ́wàá láàrin iléyà sọ ní ìsìn so gbogbo àwọn eléyìí wọ́n fi akọ kí fi sí ní ìsìn ìyapa àti ẹ ara àwọn monkarat àwọn tí ọ̀dà ti ń lọ òun ni kọjá sí wípé àwọn èèyàn wọ aṣọ tí ó fi òòlẹ̀ pàápàá àwọn obìnrin àtàbárùj ìmọ̀kùnlíyú àwùjùṣe ìjù ẹ wà ara àwọn obìnrin ó ti rán sọ wọn ò tún wá là yóò tún débi ẹsẹ̀ wọn ẹ̀ńtọ́ wa ibi tó gbẹ̀yìn omi tẹ́ bá lọ ibi ẹ̀bẹ̀rù ọlọ ànábì mẹ́wọ̀n jẹ̀lì bàbá lọ ni tọ́ ọ̀bá ti ní jẹ̀lì bàbá lọ ya àwa ò ní sọ pé kọ́ ọmọ lọ yìí di sọ fún ìyàwó ọmọ àti ìyá tó ní ìdáná láàyè kúrò láà tá a bá rí inú wa tí ó ní jẹ́lì bàbá anábì ní kọ́ lọ yàtọ̀ ọmọ ìyá rẹ̀ kọ́ ọmọ ìyá ẹ lọ yá jẹ́lì bàbá tọ́ ti ẹ̀bẹ̀rù ọlọ́run gbogbo ọjọ́ ọ̀wà bẹ̀rù ẹ̀ lásìkò yìí di ẹ mọ̀ dáwọn ọmọ yẹn ọmọ lọ ìdí wọn yóò bí káwá wọṣọ tọ́lá dé tán gbogbo ẹ̀yin bàbá bàbá ọlọ́run ọmọ bòyìn láṣìírí bẹ́ẹ̀ ṣe ra gíní léèsì ẹ ra jẹ̀lì bàbá fáwọn ọmọ yẹn kan wọ̀ aṣọ ọdún wọn kọ́ wà lábẹ́ ìjáàbù ìtísẹ̀rí àfẹ́nu kán wọ jẹ̀lì bàbá lọ ìdí gbogbo àwọn gíní léèsì tẹ̀ rà fún wọn abẹ́ jẹ̀lì bàbá ní kọ́ wà wọn ọ̀fẹ́ ká dé ìdí kọjá pé láti máa ṣẹ́jú mọ́ra wa bàbá àmọ́ gandhi àwọn àdánwò ní ṣẹlẹ̀ ní ìdí àwọn ẹ̀yà pọlọ rẹ̀ nígbà bá tó kúrò ní ìdí náà ara wọn ọmọ báàgì wọn máa gbé kí àwọn aṣọ tí wọn máa fi òwò àwọn aṣọ tínrín tínrín tán tínrín ńlá àwọn tẹ́lẹ̀ ọba wọn rán ẹ̀dá ọmọ wọn rán sọtọ́ fẹ̀ aṣọ ọmọlúàbí ìwọ̀n ọmọlúàbí ìmúra ọmọlúàbí òun ni àwọn tá a lè sọnù ìyapa ọlọ́run ẹbí ẹja àsọṣe lásìkò ọdún o tí jimá àti ibi bá wá papọ̀ níparí ìwé ìtọ́fẹ́sẹ̀ lẹ́fọ́tẹ́ forty six twenty twenty five sọ́márì táwọn onímọ̀ sọ kọ̀tàdúkọ̀ àti makóòtì àdìsí ọ̀rọ̀ àkọ́kọ́ ẹ ń bá kí ibi láàárọ̀ kèé sọ̀rọ̀ yẹn kò kí jimá o lè kí zuri ẹ ń bá ti kí ibi láàárọ̀ sẹ́ẹ̀bí bàbá délé yóò pẹran yóò kọran wọ́n máa gé àsìkò jímọ̀ ní ti wọlé torí pa máa pẹ́ kí jímọ̀ bíi gan ni jímọ̀ ti wọlé láti tó wá torí pa máa ń pẹ́ kí jímọ̀ mọ̀mọ́ tí wọ́n sọ à ń pẹ́ kí jímọ̀ à ń pẹ́ kí ìdì náà ẹjá lèèyàn kí ìdì gan lásìkò ìbàtẹ́ ìbá ìpẹran ẹ̀ ń kọ ẹran aago kan ti lù jímọ̀ dẹ̀ ti wọlé ẹ̀ ń bá ti kí ìdì láàárọ̀ kèé sọ̀rọ̀ yàn máa kó tó kí jímọ̀ ẹgbọ́n yorùbá tí mo lò ń sọ pé kò ní kí kálásìkò ọ̀bá gbà láti kí ó lè mọ́ tí ó sì lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́ so aláwa ni pé ṣé yóò kí zuri àbó ti lọ àwọn kan ní kò ní kí zuri gan ṣùgbọ́n yẹn ò fi àwa lọ́kàn balẹ̀ zuri ni ó kì í replace torí zuri àbí ìdí iléyà àwọn àfáàǹfà àwọn kan lọ́ra yẹn àwọn kan ní súnà mọ́ akádà ni so ẹni tí ọ̀lọ́ kí jímọ̀ sẹ́fẹ́ ó lè wà ráǹtì sẹ́rí ẹ tó lè understand mọ́sálà yẹn gbà mí ìwọ tí ilé rẹ bá jìnà jímọ̀ ọ̀ understand better ó délé níbi nine nine thirty ten ọpẹran ẹjẹ àárọ̀ ẹ ń kọran wẹ kankan wà láì tú ti lù mọ́ yín lọ́wọ́ tọ́bàjẹ lọ́fẹ́ lọ kí jímọ̀ ṣùgbọ́n wọ́n tọ́wọ́rọ̀ ń ní méjèèjì ọ̀rọ̀ ọlọ́run kò ṣe nǹkan kan ẹni tí ọba wá kí di láàárọ̀ òun kẹ̀dúró de pé sọ́mọ́ àmọ́ ti kírun ọpẹran yóò ti amọ̀ra ọgbọ́dọ̀ lọ ti ti kí tọ̀sán èsè dandan ẹni tí ọba kí tààrọ̀ dandan ni kó kí jímọ̀ ẹ bá wá lè kí méjèèjì lọ́dà jù wá iná mọ̀jàmẹ́rù àmì ibẹ̀ làwọn àfáà ti wá àfàyọ pé ẹ ń bá jẹ́ ìmáàmù òun gbọ́dọ̀ wà ní mọ́sálásí ní ìdí yóò tún wà ní mọ́sálásí ní kéne o jímọ̀ tọ́lá láwọn tó jẹ́ pé ìdí wọn wà kí òun náà ni ó kì fún wọn alẹ́ láwọn tó jẹ́ pé jímọ̀ ni wọ́n ṣe kéne o ni wọ́n wà kí òun náà ni ó kì fún wọn ìmáàmù gbọ́dọ̀ gbìyànjú àti wà ní ìmáàmù jímọ̀ wà láàyè pẹ̀lú àwọn tí wà kí jímọ̀ ìmáàmù ìdí ọ̀wọ́ àbẹ̀tẹ̀ láwọn tí wà kí ìdí ṣùgbọ́n àwọn àtàyè sí ìmáàmù kankan tọ́ ọba ti kí ìdì láàárọ̀ o lè kì zúrì lọ́sàn èèṣẹ lẹ́sẹ̀ kò yára ah ìwọ lọ ẹran yìí tí ò ní bàjẹ́ kí n tó dé báyìí kí n tó ní máa dé ní jímọ̀ ah wọ́n ti jẹ́ran yìí lọ kò ní ìdì mọ̀jẹ̀ wọn ó jẹ́ran rẹ lọ mọ̀jẹ̀ rẹ ọba jẹ farabalẹ̀ kún ẹran rẹ so ibi ẹ ti ń kunná lọ ẹ ara sàlùwàlà láàrin ìṣẹ́jú mẹ́wàá o ti kí zúrì ìṣẹ́jú wàrà síbi kéde o kò ní ìbẹ́ ń gbọ́ kutu pàtẹ́kẹ́ orí pọ́dọ̀ ti kéde o ọdún ti dùn ṣẹ̀rí àti gbogbo nǹkan yìí rúkùsọ̀tàn lánàá rúkùsọ̀tàn

ورحمة الله وبركاته